له الزعفان لما رموا الكتاب من مجال العبادة فإنك يا أفضل الرشيد لعالم فقير وقوارب ذات العلميات تزدادها تصوص الوراء بالعلم الذي جعل فيه وقطع الله من مكائد هاتفين وقاطع إلهي بفتح غاضبه وأمرك الله بنور سلامته وأمرك الله بنور سلامته أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق ربي أذكرني مجدل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وذهب الباطل إن الباطل كان زهوقا أعوذ بالله من الشيطان الرجيم ولوطا إذ قال لقومه أتأتون الفائشة أتأتون الفائشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة في النساء بل أنتم قوم مسرفون وما كان جواب قوله إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون Ìjọba ìṣèlú, bàbá bẹ́ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نعم حسن تضد وتأتي ما استشاق من الورع وما بيد الإنسان الرجل ولا رشد وأمر كفاف في الخلائق كلها إذا شئت عمرا ليس من كونه رجل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مقاتل الغيب لا يعلمها إلا هو ويعلمها في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن أعرض عن ذكري فإن له معيشة ذوكا ونحشره يوم القيامة عاما قال ربي لما حشرتني عاما وقد كنت بشيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تحسى إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله سبحانه وتعالى أقول لكم ولوم نترى نورك lórí wa ìbùkún ẹ̀ èyí tó jẹ́ pé gbogbo ọjọ́ ọjọ́ ojoojúmọ́ òun ló lékún fún wa. Lọ́sẹ̀yẹ̀dà ìrúhu wákàtúrà àdàrúmù. Orí ọlọ́run subhanahu wa ta'ala òun pọ̀ sí fún wa. Ìdẹ̀ra rẹ̀ ó sì lékún ní gbogbo ìgbà. الشكر أفضل ما ọmọ èèyàn, ọmọ tó yẹ kó ṣe fọ́lọ́run kò sí tó tó ọ̀pẹ. Àṣùkò àkùbọ́dù náà àwọn ẹ̀sùn mọ́jú láti máa. Òun yẹ Bí nítorí ilé èèyàn bá ń gbọ́pẹ́ tún ohun tí bẹ́ẹ̀ náà ni pé lọ́dọ̀ ọlọ́wọ́ àtọ̀lù èèyàn bí ìgbà tí èèyàn tún bèrè rè mí ẹni tí a tó rẹ jẹ kó tó dúpẹ́ ẹ ní pé ẹ̀mí wọ́n lọ síbi wípé èlé ìmọ̀ rẹ̀ abátúnṣe ní ìfún yóò tó dúpẹ́. Àbàbá wa wọ́n ní ẹni a tó rẹ fún tí ò dúpẹ́. wọ́n lọ yàtọ̀ sí bí ìgbà tó lọ́gbà tọ́kẹ̀lú ẹ̀. torí ọpẹ́ tọ́lọ́ torí oore tọ́lọ́ tó ṣe fún wa yìí ọ̀rọ̀ wa ọjẹ̀mọ̀ ọpẹ́ kátó lè sàmì àbẹ́bìdà àwùjọ alayhi salatu wa salam ọ̀sọ̀ fún ọlọ́run mi ìmọ̀lẹ́ dúpẹ́ fún ọmọ. ọlọ́run ní wọ́n dàrúdù kí lórí obìnrin tí ó bì ní wípé kò sígbà kan tí ń dúpẹ́ fún ọ tó ò tún ní fún mi lórí mi ọwọ́ àdàbí ìgbà pé mò ń fi ọpẹ́ òun dọ́gbọ́n gba orin bẹ́ẹ̀ tí mo ti ń dúpẹ́ tóun ṣe náà ni àwọn ọlọ́run èyí tó wí òun wàkọ́dí ṣàkárìtà ojú ti dúpẹ́ fún mi èsì tó ṣe mí bọ́. Wọ̀lá ọ̀rẹ́ ní ìbíkú lè máa bẹ̀rẹ̀ ṣàrọ̀ sí. Mo tọ́lọ̀ ṣe fún wa ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ. Ìsàlẹ̀ ìlú tí ìlú ṣúkúrọ̀ tó ń tó mọ sí wa. Ìjọba ò fẹ́ wa dé ní gbogbo omi tí ń jẹ́ àyè irun lára wa. Tọ́ba ti àhá. Ìkú lè máa bẹ̀rẹ̀ ṣàrọ̀ sí. Ní gbogbo ohun tí ń jẹ́ irun ìwò rẹ̀ tọ́ba dà hán. Ìdílù ṣúkú ọkùnkùnmù kan sí wá. Ìdáná ìdílù ṣúkú ọkùnkùnmù kan sí wá. Bá a bá ló gbogbo ẹ̀ láti dúpẹ́ oore tọ́lọ́ ń ṣe fún wa àti ìṣètò. Bá a wá mọ gbogbo ẹ̀, oore ìsìláàmù tọ́lọ́ ń wá yìí. Kò sóhun tó nílé ayé ọmọ yìí ọba tó ṣèyí fún wa ọlọ́run àdúgbò fún ọ lẹ́yìn ọpẹ́ wa fún ọlọ́run àti ìfẹ́ àti fún àtúntò ẹ̀dá àdébíwá ìdí ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run bá tọ́jú ẹ̀dá. سواك وأنا صحابتك الكرام جميعين والتابعين وكل من والاك هو أبيض بل شيء ìkẹ́ ṣìkẹ́ rẹ̀ Fọ́lá àlẹ́ ìkọwà òyà kẹrẹ lọ́rọ̀. Wọ́n àtọ́lẹ̀ dá ẹni tó jẹ́ fóun ló lóore jù lórí tó ṣẹlẹ̀. ní gbogbo gbà tọ́mọ nìyẹn bá ń jẹ̀ mọ́ rírí àtisẹ́ tọ́lọ́hún fún wa síwájú ẹ̀ láti ọlọ́run bá ní máa fi sí ìdẹ́kùn. wà á lọ sọ ha pàtíkà ìkìlá wà ní jẹ́mi. ìdẹ́kùn ọlọ́run mẹ́ta tó. tí ó lórí gbogbo àwọn sàhábà lápapọ̀ tọ́ra wọn ni wọ́n ń sẹ́kù ẹ̀sìn kù fún wa. wọ́n sábì ìnáwó kúlì máa wà gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì jẹ́sẹ̀ láwọn sàhábà ìkẹ́hùn náà kọ́dọ̀dọ̀ a tọ́ra wa náà fẹ́ wa fún àtọ́jú ẹ̀dá ọlọ́run sàlàyé pé ìtẹ́ náà kárí ẹ̀ kọ̀ọ̀kan wa. yìí. àti àlùfáà wa bàbá wa ẹni tí ọlọ́run fi ṣe sábàbí dáadáa lórí wa àtìbú àtòró wa bẹ́ẹ̀ mú lọ́tún bẹ́ẹ̀ mú lọ́sì. àwọn ni ọlọ́run lò ní sábàbí dáadáa lórí wa. Àwọn ọlọ́run ní kálùbáríkà ọwọ́ sẹ́ wọn. Yàwó máa wà ó sí lò. Tó fi ṣe gbogbo àwọn oore tọ́lọ́run ṣe fún wọn tí wọ́n kò láyé fẹ́rẹ̀ kan ọ̀mà tí wọ́n kò láyé kéde nínú yẹpẹrẹ nínú títóbi iṣẹ́ tọ́lọ́run gbé. Bàbá alátùwò báyìí náà máa ṣáyé ìjọwọ́ àrùn. Bàbá wa àgbà, bàbá àtúnṣe kàlùwárì ní àgbèrè bá ti إذا افتقر الأبواب يوم بشيء àyíká wa yìí àyànká wa yìí ọlọ́run wọlá dáadáa náà tí ọlọ́run ò pé kó dúró nígbà tí wọ́n wà ń bẹ̀ àtìgbà tí wọ́n àti ń ohun tí wọ́n bẹ tí wọ́n ti bẹ́ẹ̀ rẹ̀ pé máa ṣẹlẹ̀ náà lọ́lọ́run ni wọ́n máa ṣẹlẹ̀ yìí àbàwọn tó gbọ́ lọ́dọ̀ ọlọ́run. Nàmú bí iná ní lóko ìdí alámọ́lódé wà ní ìlú ìdílé wà ìdí ńlá tó sùn. Ọlọ́pàá ti ṣe bẹ́ẹ̀ fún bàbá. Wọ́lá ètò tó fún wa ṣe yìí ní àyíká wa yìí láti fi lékò kẹ́ Bí a ti ṣe fún wọn, mo kí gbogbo ìjókòó nígbà mo ti ṣe bẹ́ẹ̀ fún àlùfáà tí wọ́n ń tukọ̀ iṣẹ́ ìsìláàmù lẹ́yìn wọn sọ̀nà àtúnṣe Muslim mọ̀kọ́dàmù sẹ́yìn ọlọ́ba ni máa kíyèsí wọn. ó fi lórí gbogbo àwọn tó jẹ́ àlùfáà wa tí wọ́n jẹ́ ọmọ wọn tí wọ́n kọ́ wa ọlọ́run bá ní máa kíyèsí wọn bá ní máa dáàbò bò wọn ọ̀la àti tóbi ọlọ́run mo kí gbogbo òjòkó nítorí àsìkò láì dá ẹnì kankan sí ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà tọ́jẹ́ pé bí a ṣe jókòó ní àyè àlùbáríkà yìí náà ní. mo kì í ọlọ́run tí ó ń dòwèrè ẹ̀mí yín fún tiẹ̀. ẹlòmíì náà gbọ́ pè yí pàápàá ìlú ẹ̀sìn tọ́lọ́wọ̀n yóò lè dáhùn. bọ́lọ́wọ́ bá sì jẹ́ kí èèyàn lè dáhùn ìpè ẹ̀sìn tó jókòó báyìí ọ̀kan nu àwọn àlùfáà wa ó ní kọ́mà ní sàjáàbà ọ̀wá jìbó ní ìfìhàmù hù. ومن استجاب فواجب فواجب إكرامه ولمن أعطاك مثقف ومهند ولمن أعطاك مثقف ومهند wọ́n ní gbogbo ẹni tá a bá pè sí nǹkan kásà pẹ́lú oúnjẹ ọ̀hún ó ti ọ̀ràn ẹ̀yàn lórí ẹni tó pé. Àwọn ọ̀sà bákan nínú ìtọ̀ ọ̀tún orí láàdì kìí ṣe aláṣẹ wáìtì ló pè wá. Ọlọ́run ló pè wá. Torí ta jókòó sì yí ọ̀rọ̀ Ọlọ́run. Àjẹwájú ò pè wá fún mo bímọ. Ẹ wá bá mi lọ kò pé wá fún ẹjẹ pé mo fẹ́ fọ ọmọ fọkọ kí n bá pè mo fẹ́ gbéyàwó kó jẹ láti ṣòro lálẹ́ ìlú nìbàdàn. mo fẹ́ sinmi fún ọkọ mo fẹ́ gbéyàwó fún ọmọ èyí táwọn ìyàwó tó ń dùn mọ́ wọn lòlò tí wọ́n fẹ́ ọlọ́run ti fún alẹ́ gbogbo ẹ̀ ṣe ọ̀la ti tóbi ọlọ́run. wọ́n pè wá pé ká wá gbọ́rọ̀ lọ. orí ẹ̀ náà ni wọ́n sì fa àtẹ àlùbáríkà yìí lé lórí. bí èèyàn bá wá dáhùn tó dókòó bá ti dókòó yìí ọlọ́run àdánù. ولمن أجاب فواجب ولمن استجاب فواجب إكرامه. ọ̀rọ̀ yẹn wá ní kẹ́ni tí ọ̀dàdì lóhùn ìgbè kẹ́ni tó pè ní ọ̀sàmọ́lẹ̀ àti béèrè fún àpọ́nlé ọlọ́run gbogbo tó ti dáwọ́ ẹ̀kọ́ kan wa tá a wà ń kalẹ̀ yìí ó fi lọ́dọ̀ àwọn àyà mo ti kó wa papọ̀ torí àsìkò gbogbo tó ti dáwọ̀ wá lásọ àpọ́nlé ìṣẹ́tà ṣe ọ̀rọ̀ tá a sọ tí ó fi gbà á lára wa ọlọ́run ní jẹ́ àti ṣe. wá wọlá ìjókòó èyí tá a tún fi ń pa àlùkòránù lé tá a fi pọ́ ìsìláàmù lé àlékún àpọ́nlé àti àtàgbéga ọlọ́run náà sàlàyé ṣe fẹ́lẹ̀ ọlá àti tóbi ọlọ́run. mo kí àlùfáà wa tún darí ìjókòó. ọmọ àgbàkà gbogbo èyí tí òkì ní òkì ọ̀sẹ̀ yìí táwa tó gbà ló gbogbo ẹ̀ ẹni tó ní làwọn àlùfáà wa tọ́rọ àdáhùn kankan mà níjọ́ bí wa bí alẹ́ ọmọ kankan wọ́n bí wa lẹ́ni tí ti ń jẹ́ mà ti ń jẹ́ wà àmọ́ ti ń jẹ́ sẹ́sẹ́ kankan ṣùgbọ́n mo sáré gbogbo ohun tá a ṣe pátá ọ̀dọ̀ wọn láti kọ́ àwọn ni wọ́n rè wọ́n sábẹ̀ àwọn ni wọ́n júwe wa pé yìí tá à ń ṣe yìí àwọn náà ni tí ọlọ́run èsú ń gbà kankan kò sí ibi tẹ́ ẹ̀sìn hàn kò sí tẹ́ ẹni wọ́n máa fi wá tẹ́tọ̀ ọlọ́run wọ́n ti lọ ní. orí dáadáa yìí òun ni wọ́n bí wa sí tá a gbẹ́jú mọ̀ wọ́n tí wọ́n sì rí wá gbà gbogbo tí a kà ní èkì kàrí látàárọ̀ àlùfáà àgbà ni wọ́n ní ọlọ́run yọba mi lékún àlùbáríkà rẹ̀ kò sí tọ́mọ akéwì pé àfa rẹ̀ orí gbogbo ròyìn tí ń rò yẹ kò sí èyí tí èyí lórí dàbẹ̀ ṣùgbọ́n ọmọ akéwì kò sí kí òde àfẹ́ ṣé kò ọba máa sọ ọmọ akéwì ṣé kò ọba máa sọ ọmọ akéwì ọmọ yẹpẹrẹ àfẹ́ nǹkan sínú ọlọ́run yóò wá bá mi fi lẹ́kọ̀ọ́ àgbàkà rẹ̀. mo kí aláàjì wa aláàjì wa ẹ̀. ọba yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa ń lò ó fún iṣẹ́ ẹ̀. ẹni ọlọ́run bá fẹ́ràn òun ní máa lò ó fún sẹ́ẹ̀ ànábì ní sọ́mọ́ ń bá fẹ́ ra ẹrú kan tó nífẹ̀ẹ́ ìjọ òṣèlú ni wípé àmàlà ọlọ́wọ́ bá ti fẹ́ pé wá máa ti fẹ́ fún un. àwọn sàbí wá bàtà bí léèrè pé bóòlù ọlọ́run ṣe ń gbà yẹn síṣẹ́ kọ̀dá lè sẹ́kàtàlẹ̀ agbọ́lọ̀ máa ṣiṣẹ́ ṣe sẹ́rẹ̀. ànábì ní sọ́rọ̀ òun ṣe fún ni pé ìwà pípọ̀ wú ìrìnà àmàlì sọ̀rọ̀. gbogbo ọjọ́ tí ó fi máa kọ́ lọ́ọ̀ nípa tí ó fi máa kó lérè yọ ọmọ sọ̀rọ̀ rẹ̀. èyí tá a ṣe yìí tá a ṣe ní gbogbo ìgbà ìdí àti ìdìbò ọlọ́run nípa rẹ̀. ìfẹ́ lọ́lọ́run ní sí ẹ́tíwáyé tó fi jẹ́ ọ̀dà mọ̀ pé àwọn kan yìí lè yàn sí àjọ àlàáfíà òun lè yàn máa dá. wọ́n má jẹ́ àjọ ayé nìkan torí gbogbo èyí tá à ń ṣe yìí bóyá sáájú rọmọdán ni àbí rọmọdán ló bẹ̀rẹ̀ kò ṣeé kó láyìí táwa yìí ó dà nígbà bá pè yàn wá ọba tí ó ṣe báyìí ṣe ọba gbogbo gbà. ó ní ìgbárùkù yìí ti ṣe ọlọ́run àyè ìsàyè tí a ti máa ń sọ̀rọ̀ ọkọ̀ torí náà àwọn tí wọ́n á lórí wa pẹ̀lú yà pé àyè ìyìnlá ìsọ̀rọ̀ ẹ̀ lójú ẹ̀ kọ́mọ jẹ pé ẹ̀kú bá a. ṣùgbọ́n nígbà rí àtún máa sọ ẹni tá a bá rí wípé ọlọ́run ló ti lọ́ọ́ jẹun ẹ̀mí ó lè tó máa tẹ̀ sí iwájú ìwájú ọlọ́run kọjá tẹ̀ lè máa tẹ̀ síwájú wa lórí dáadáa báyìí. Lásìkò tọ́lọ́ wá sùn tí ẹ tún dé ọlọ́run ìjọ káyà wọ̀. Yóò wọra pé à ń lo ojú ọ̀nà rẹ̀ báyìí ọlọ́run jẹ kọ́ máa pọ̀ sí i. Ọlá ti tóbi ọlọ́run. Àwọn mi ní wọn bá lásìkò bá ṣe gbàgbé wọn láti sọ̀rọ̀ nípa ìmọ́tótó. A máa bi mí léèrè pé kí la wá wá níbi ọ̀rọ̀ ọ̀mọ́tótó nínú gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nínú wáàsí tí èèyàn ṣe láyé ó ti di wáàsí ìmọ́tótó. ọ̀rọ̀ ọ̀mọ́tótó yìí wáàsí tó yẹ wọ́n máa ṣe fún wa láti gbàdúgbà. kódà wáàsí tó jẹ́ pé kàrọ̀ra sọ́mọ wọn wọ́n bá jẹ́ ńlá fẹ́ ṣe kódà kí a tún kílò oṣù ká tó padà lọ́la lọ́tùnla àtùmọ̀ sọ́kù torí sáfẹ̀ ní ìmọ́tótó ní àgbójúwò lọ́dọ̀ àwọn àfẹ́sì méjì ìmọ́tótó tó hàn àti ìmọ́tótó tinú méjì ìmọ́tótó ìmọ́tótó tí ó hàn láàárín àti ìmọ́tótó ti inú ibi ìmọ́tótó èyí tó ibẹ̀ lọ́kàn wá máa tètè lọ púpọ̀ nípa sọ̀rọ̀ mọ́tótó bí asàlùwàlá àti táyàmọ́ọ̀n awẹ̀wẹ̀ òfin ẹ̀sìn atọ́jú atọ́ wa atọ́jú ara wa àti mọ́tótó olúlé wa wọ́n ò ní bí ẹ̀pẹ́ ibẹ̀ ni ẹ̀mí ọmọ nìyẹn máa tètè lọ tàbá sọ̀rọ̀ mọ́tótó. èyí tó tóbi jù mẹ́rin lọ ń bẹ òun lè máa tó èyí tó pamọ́ bá ṣe yẹ táwọn ṣe ta àtàlùbára nàìjíríà lásán. òun ni ìmọ́tótó tá a lè ṣe pẹ̀lú fífọ ẹ̀mí yìí ká gbogbo ìròyìn àbúrú lórí ẹgbẹ́ yìí ọmọnìyàn gbọ́dọ̀ fi ẹ̀gbin ẹbọ yí èmi bọba fi yí bàbá àmọ́ gbogbo ọjọ́ ayé lè gbálẹ̀ kọ máa fi gbẹlé kọ máa fọṣọ kọ máa tún lè ṣe inú ìdọ̀tí ọwà. kódà àwọn ẹsẹ̀ ní kí èèyàn tí ó gbénu lé olọ́wọ́ fi kọ́ mọ́ náírà kan pé nàmàlì mùsùlùmí kú lẹ́lẹ́sìn sọ̀rọ̀ gbogbo ẹlẹ́wọ̀n pátá ọlọ́run ní ẹ̀sìn yẹn ọlọ́run ní lọ́tọ̀ ní wà láti kéde wọn gbọ́dọ̀ súnmọ́ mọ́sáàsì mọ́ báyà àmì mọ́hàdà lẹ́yìn ọdún èyí tá a ní o kéde fáyé yìí fún ọgbọ́dọ̀ nínú mọ́sáàsì mọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ bá wọn láàyè ẹjọ́ máa gbé lé sí ilé ètè nínú ilé ètè mi ọlọ́run nípa ìgbà ẹlẹ́sìn tí ò ní mọ́ tó tó kó gbèrú létí. obìnrin wípé iṣẹ́ ń bẹ lọ́rùn wa àyìnbó di ẹlẹ́sìn tàbí obìnrin rẹ̀ ó sì tún máa ń ṣàkóbá dúgbàdúà nítorí kádùá wọ́n lè máa ń gbà mọ́tá sí lọ́rùn fi lé ẹ̀gbẹ́ dànù àkọ́kọ́ ẹ̀ òun lẹ́wọ́. bẹ́ẹ̀ bá ti wà nínú tẹ̀mí ayé ọmọ ènìyàn bó ti wulẹ̀ ó kéré ma bó ti wulẹ̀ kó rí kátó ọ̀rẹ́ ọmọ tó kára ọtọ́ tàwọn ìyánu bó ti wà nínú ẹni tí nínú ṣíṣe ọlọ́run lẹ́ni èpè òun lẹ́lẹ́bọ̀. inú ẹ̀kọ́ yìí òun ni púpọ̀ ọlú ọmọ nìyà òun ni wọ́n tẹ̀lé sí látẹ̀lé sí lónìí. inú ẹ̀ ni púpọ̀ ọlú ọmọ nìyà wọ́n yọ̀ mí ọ̀padà kan tọ́ba di iwájú. ẹlẹ́gbin òun ni ẹlẹ́wọ̀n. tí wọ́n bá sì fi wá léèrè wípé pé ìwo òun ló burú jù tó rù jù tá a gbọ́dọ̀ mọ sápẹ ọgbọ́dọ̀ yí wa lára ọgbọ́dọ̀ yíra wa lẹ́mìí ẹgbẹ́ ẹbọ ni. bàbá wa sọ̀rọ̀ ẹbọ lónìí mẹ́jọ kọlọ ọ̀rẹ́ ọlọ síbi pé ìlú òkúta mọ́lẹ̀ máa takò sí nìka òun lẹ́bọ̀ ìrìn ìrìn mọ́lẹ̀ máa tako sí nìkan òun lẹ́bọ̀. ànábi jẹ́ òye wa pé na ábí ìkún mà àwọn àdìhún mọ̀ yìí gẹ́gẹ́ tí wọ́n wá mọ́sáàbí táàbùdù làwùsà olóòsàlẹ̀. ẹlẹ́bọ̀ ni táàbùdù àlàfà. wọ́n kà lókun tá lẹ́nu. ìtọ́wà nínú ẹ̀mí àwọn ẹlẹ́bọ ìní pẹ̀lú ẹ̀mí jẹ́nà. Òdẹ́bí máa ń kíyè sẹ́mi máa ń sọ fún Áfíríkà kíyè sára. Ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn ọ̀rọ̀ ọba lè lé wa kìí sọ̀rọ̀ àbá kan. Gbogbo ọgbà àbá kan fẹ́ fẹ́ sọ ẹgbẹ́ kọjá lẹ́yìn ẹ̀rí náà ti sáré wọn nínú sílẹ̀. Sọ́lọ̀ ló wí bẹ́ẹ̀ kánà ju ẹ̀rú. Bẹ́ẹ̀ tún lè ó tóbi tó nínú ìjà àbá. Lábàdàn orí ọ̀bá àmọ̀ kan sáwọn bí ọba ti jẹ́ kọ́ lọ lójú ọ̀nà bọ́lọ́hùn àtàlẹ́bí ẹ̀ ti gbé kalẹ̀ òbí kò sí. ó lè máa jọ nǹkan lójú tiwa. bóyá torí páwa náà rí káńtà lọ́dọ̀ wọn tí wọ́n fi tàn wá tí wọ́n fi ń gbé alọ́fẹ́sùn. làbí wò wípé àwọn lè yàn àwọn làfà. àdàbí ní àwọn tí ó wá mọ́sáàsì yìí gan. olóòtú àná ẹ̀mílíọ̀n ẹ̀tọ́ yẹ kẹ́ ẹ lédà tó máa fásitì. lómi kò sí wẹ̀ mọ́ títí tó ní tẹ́lẹ̀ máa mú jọ́ sáájú gan olóyè inú ilé ẹ̀bọ̀. ẹ̀ka ló wà lẹ́lẹ́ tó máa sáájú. àbúrò wà sí tóun fẹ́ sọ̀rọ̀ ẹ̀bọ̀ nítorí ó pò láyé tá a tú wa sí ẹ̀sọ́ lọ́rọ̀ yẹn tí wọ́n ti sọ́ọ́ yẹ ó lè lásájú sábẹ́ tí wọ́n sọ fún apẹ́ ní àhàlù ní kó máa bá àkùnrin rẹ̀ ọ̀fà sókùrọ̀ nù. kákọ́ọ̀lù ọ̀sílẹ̀ kan. ojú wo rí ni mo fi ń jẹ́ wá sí fún ọ. mo ti mojú mi rí àbá sọjọ́ pé ilé ẹgbẹ́ obìnrin àkídà ní kọ́ àkídà. nílé ẹ̀kọ́ ọ̀dà ni wá sí ọlọ́run kádà àkókò láyé ìkóbìnrin ló túbọ̀ ìwọ ló kí aláàjì ó ti gbàgbé wọ́n wà lọ́dọ̀ wa fún iṣẹ́ ẹ̀sìn ní wọ́n máa ń bá mi ṣe ọlọ́run níjọ́ rẹ̀ yìí àwọn pàdé ìjọ yẹn ni wọ́n dúpẹ́ mi inú mi dùn pé aláàjì ti wà lẹ́bẹ̀ẹ́ mo bẹ̀rẹ̀ tí wọ́n máa sọ létí mi ẹni tó mo ní kí n bá rí ìlé sọ kí la fẹ́ sọ sí nígbà tí ètò wa ti à ń ṣe pé torí ká lè sọ tó lọ yá ẹ máa mú wá lọ́kàn wa àwọn àfọ àwọn táwọn táwọn rọ́bà tí wọ́n ti wọ́n pè é yẹn wà. wọ́n tilẹ̀ kó máa yé mara wọn. òun ni wọ́n fi gbogbo sẹ́ni wọ́n ti ṣe lára wa. tọ́ba gbẹ́lẹ́ làwọn náà dojú kọ báwọn tí òun ṣe ń ṣe làwọn náà bá dà. Ah nígbà tí ẹni yìí jáde kú láyé tí ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ń la kódà dàárọ̀ yìí dókítà tí ọtọ́jú ẹ̀ mọ̀mọ́ sá fún mi ìṣẹ́ orí níbi ìsorí ìjọ máa fi ìjọ sí náà lópin bákan náà nìkan wọn àbí kiri yóò bó ṣe fi abẹ tí wọ́n fi máa ń la ayẹyẹ ó fi la ọyẹ láre lọ́sẹ̀ làbẹ́ ìmọ̀ sọ́ọ̀kì ní bá ń sọ àlékún ẹ̀ tó fi kú ṣùgbọ́n kó lè jẹ́ wá sí fáwa káyọ̀ mọ̀ pé ọ̀gá ẹ̀ pé òun lẹ́bọ́ kálukú wọ́n mẹ káfọ́ ẹ̀mí wa mọ́ kó o níbi ẹbọ gbogbo ọ̀pọ̀ èèyàn ló ti dẹ́lẹ́bọ gbogbo àwọn ìyá wa náà jókòó sí ẹsẹ̀ eré ìtọ́ bá dòlù ọ̀rọ̀ lọ́mọ sẹ́lómi yìí yóò ti lọ ọlọ́mọ yìí ẹgbẹ́ sẹ́lómi wà. ó fi ń kírun ọ̀nà àkàbọ̀ra ẹ̀mọ́ sọ sáà bàbá tó bá tẹ̀ ẹ̀dá fẹ́ ni a wípé àánúwó yìí kò sí dẹ́lò ní òrùlé wa. èmi náà sáfẹ́ ẹ̀dùn olówó bíi lágbájá gbogbo wa káàsì lówó láyé ebi tí wọ́n ti ní làánú jàmbá ní sẹ́sì sáàmbà níbẹ̀. bóòlù ẹ̀ ti gbọ́rọ̀ mi níbí. ebe òde sọ́nà ó ṣe fún náà ẹ̀kún jáwá náà òde ìsọ̀rọ̀ lọ ńgbọ náà bá ti fọ àwọn katọlọ ni wọn máa ṣe kágbárù kùtì dáwà náà bá lè ṣe bẹ́ẹ̀ kájọ máa ṣe lọ. ètò gbogbo wa wà á tẹ lẹ́kọ̀ọ́ bá a bá kò láyé yìí a tún lọ sọ́dọ̀ ọlọ́run. ó lè sọ fún wa pé gbogbo wa káàdì lọ́rọ̀ ẹjọ́ bá wù wọ́rọ̀ lọ́rọ̀. ó lè ta abánibí àfa ọlọ́run. ọmọ yá mi kan ọlọ́run bá lékún àlàáfíà rẹ̀ ọlọ́run ti kádàrà ó kí ọlọ́dọ̀ àwọn tí wọ́n máa ń rìn irú ọ̀nà yẹn ọmọ ọlọ́run ká súnmọ́ la dáadáa ó ti wá lójú ọ̀nà yẹn ọwọ́ ń sàlàyé fún mi pé àbọ̀ ọ̀nà yìí sí ìjọ kan bí a mọ̀ òmùra náà ni ọlọ́run àfa wa ẹ lọ́wọ́ àti lò onígbà yìí ọ̀nà ó ti tẹ́lẹ̀ lọ. àbúté wọn tí lẹ́kún máa ń wọ̀ àlọ́jọ́ wa à ọ̀sẹ̀ àbá àtòhùn tí ń lọ́gbẹ̀ẹ́ tó wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún mi. ó ní wọ́n múra ń tẹ̀jú òun jọ kan tí wọ́n lọ wá sí ó ní akọ́kọ́ mú ọ̀kan wọ́n kọ́ fi tẹ̀lé mọ́fìlà ó gbé láwọn àdìsí iná hábì ìlú ọmọ káàbùdó làwùsà. ọ̀bẹ ẹnu lè mọ́ wà ní wúmọ̀ yìí kí ń bọ̀ fà. àti òkè ìjàmbá ìlú ọ̀rẹ́sì kí làwọn ìdí náà ti ǹjẹ́ bì náà olùwà ń béèrè wípé àwọn ọjà kárí bá èyí sẹ́yìn ti sórí kí mi wúlẹ̀ ó rà ọ̀dí yìí wọ̀ sórí èyí tí mo sórí mo jòkó ẹ̀ lọ́dọ̀ yìí lọ́dọ̀ yìí kún un lé ìjà rẹ̀ ọdún mẹ́lẹ̀ oṣù tó wọ́ ẹ̀. ọ̀rọ̀ tó dé pé ọba bẹ́ẹ̀ tó sọ ọmọ wa bẹ̀rẹ̀ pé kí ni sẹ́ ọ̀làwọ̀rùn. ìró pọ̀ tó ṣe pé àwọ̀rùn. oníṣègùn bá jáde náà lójú pé yọ̀ọ́ wọ̀tí. olúwa náà olùgbà bá dé wá sí. àmúmọ̀ yìí ọgbọ́n ọ̀sà àkọ́kọ́ ohun tá a gbọ́dọ̀ tọ́jú ọ̀gá ẹ̀gbin tá a gbọ́dọ̀ pọ̀ kú ò wa òun lẹ́gbọ́n a sọ̀rọ̀ pátápátá fún òun ọ̀kan wa a mọ̀ gbogbo ohun tí agbára pátá tó àbí sọ́mọ bá bí ọ̀sẹ̀ gbogbo ń tọ̀ dábí ọgbẹ́ tó rò pé ṣe ọlọ́wọ́ fẹ́rẹ̀ ń lò olùkọ́ gbọ́dọ̀ lọ dá ìlú ọlọ́pàá bá dágbẹ́ kan tí kẹ̀kẹ́ fi ṣe kí tó ń tẹ ọlọ́run ti kọ́ bí ó sì bọ́ọ̀ bá dá ọgọ́rùn yóò sì tí gbogbo ẹni tí ń dábọ̀ ọgọ́rùn ní ti sẹ́kù bọ́ọ̀ bá ti sọ wọ́n ní àyẹ̀mẹ́yẹ tó tó òun owó mọ́yàwó ṣùgbọ́n ojú ọ̀nà tí ọgbà dé ìyá omi kọ́ fẹ́ fi nǹkan táwọn ọlọ́wọ́ ọ̀gbìn ọ̀dà. ọba jẹ́ ká kéwú kéèyàn òfin sọ̀rọ̀ ọlọ́run nítorí ọba mọ̀ lẹ́nu àti ìwà ó ṣe ló fún ọ̀wá ní àwòrán lọ́sàbẹ̀rẹ̀ máa ń sọ tẹ́lẹ̀ kan sọ́rí. àbá mi ó ti ka gbogbo kí ó tọ́ lójú títí mi sí nítorí ilẹ̀ náà nígbà yẹn báwọn ṣe ń gbé wá nù àwọn àyè ibi tí ó ti wí o ló bá tó lómi ní ìdí ọmọ sí lọ náà nígbà bá ti gbé dé yóò ké fún yìí yóò ké fún kùtà ìnà ábìlì fún ma. kápìyànjú kárípà àpapọ̀ mẹ́ẹ̀ni wa kú òní di ẹbọ gbogbo rẹ̀ kí n ṣe wá mi ní ọ̀jẹ̀ máa fọ̀ ọlọ́ọ̀bẹ̀ yìí. èyí tá a sọ̀rọ̀ ní láwọn ti kọ́dọ̀ yín ọmọ ẹ̀yà ni ọ̀dọ̀ wa tẹ̀lé òun náà ní pé kí ló dé kí ló dé tó fi jẹ́ pé àlọ́lọ́ mi gbọ̀rọ̀ kásàkìgbàgbọ́ kákòrò ẹ̀bọ̀ òun làwọn tó wò lọ sí níbẹ̀. tìbí yìí náà ń ká tọrọ ọgá ẹgbẹ́ ọgá ẹgbẹ́ sí èèyàn ní láyé òun lẹbọ kakọlọ pọnyún kó nínú ọkàn wa nínú ìtòrí wípé ẹbọ yìí òórùn rẹ̀ lágbára ó sì burú àjẹsí wípé ìdọ̀tí tá a fojú rí ó tóbi jùlọ sí èsì àfẹnú lọ. bá tún wẹ lẹ́kọ̀ọ́ èyí tí ọ̀wá sínú ni o ní ìsàn nírírí ẹlẹ́gbẹ̀ẹ́ nítorí pé tí tiẹ̀ kọ̀kọ́ bá àmọ́ sàn wà lọ kọ̀kọ́ pé tí èèyàn bá tọ̀ yọ tà á sẹ̀rọ̀ pẹ́lẹ́gbẹ̀ẹ́ bó ṣe tọ̀ tán o tún gbé tọ̀ sínú ṣòkòtò ó fi tòbí ó fi lò tọ̀ ó bẹ̀rẹ̀ pé gbogbo ẹni tí ọ̀bá sí nílànà yìí ẹ̀gbẹ́. lọ́sẹ̀ kọ́rọ̀ bí nǹkan bá ti wájú tí màá sọ ṣé tí wọ́n ẹ̀ bá dàgé àlùwàlá wa táwọn kọ́ lọ pọ̀ ní. àwọn ọ̀bẹ̀rẹ̀ débi omi tá a fẹ́ fi sàlùwàlá aláǹtá aráàlú nínú ọ̀rọ̀ ọ̀gá tó tó. táàbì sàlùwàlá àbá àdánù. ẹ padà sọ̀rọ̀ lórí ẹ̀ wájú. kọ́lọ̀ mọ́tàlá ìsàmù ọ̀gá. ẹ̀gbin tọ́ka láyé lẹ́bọ̀ nítorí yúkọ́lọ̀ subhanahu wa ta'ala ó ní tọ́mọ ènìyàn tọ́ba kò láyé tọ́wọ́ foríṣi èmi ọlọ́run nínú gbogbo ẹ̀ṣẹ̀ nítorí àwọn ẹ̀ṣẹ̀ yòókù tọ́ba ṣe sọ́yàtọ̀ sẹ́bọ̀ nítorí pẹ́pẹ́ tiwọn ó kéré tọ́ba ti wọ́n foríṣi mi tàbí ọ̀wọ́ foríṣi mi àti sẹ́ni èmi ọlọ́run lè parí ìdánisẹ́ àyà akẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ yẹn bá fi kú lérí ẹ̀ ọlọ́run ló wò ní dárí ẹ̀jẹ̀ iná kọ́ àlàyé ọ̀sẹ̀ wò ayò ìṣúná kàdé. ìnà lọ́wọ́ ara ẹ̀ ọ̀rẹ́ yóò ti ga sí ọ̀kà ọlọ́run ní tí ọ̀rá tó ẹ̀gbọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe ọlọ́run ní dárí ẹ̀jẹ̀ àbí ẹ̀sẹ̀ mi lọ síbi ìdọ̀tí. vehicle. ìmọ́tótó tá a sọ fún akọ́jẹ́ tinú tá a mẹ́bọ̀ sójó gẹ̀ẹ́ àti bèbèrè nínú ẹ̀gbin tí máa ń wà nú ọkàn èèyàn tọ́jú ọ̀nà yẹn kẹ́lẹ́ kọ̀ọ̀kan wọ́n fọ́ọ̀nù oníkíbu onígbéraga èrí gbogbo ẹni tí bá ń bẹ nínú ẹ̀mí ẹ̀ tí gbèdàgà ń bẹ nínú ẹ̀mí èèyàn ẹlẹ́dẹ̀ẹ́ yóò sọ. nítorí tí ó máa bí fún ọ̀pọ̀ aṣọ aṣọ ọlọ́run tí máa bọ̀ ní gbèdàgà ọlọ́run èyí fẹ́ràn kẹ́nìkan máa bóun wọ orú aṣọ ọ̀hún àwọn ọba wa ṣe ọlọ́run kọ́ bá ní wọn. nínú ọ̀rọ̀ wọn kan tí mo gbọ́ wọ́n sọ̀rọ̀ bóyá sàràkí bàbá sàràkí tó fi ẹ̀. wọ́n ní ẹnìkan sọ fáwọn wípé gbogbo ìgbà tí ọba ti tọ̀rọ̀ ti wọ aṣọ sàràkí àwọn ọmọ rè dùn irú aṣọ ẹ̀ ti wọ̀ ọ́. ọ̀dà mọ̀ àbàdẹ wọn náà tó ń wọ owó aṣọ sàrà tí wọn ló wọ owó sàrà tí wọn ló wọ owó rẹ tó fi wọlú aṣọ rẹ. ó túmọ̀ sí fáwọn ọmọ èèyàn náà jẹ́ tá a bá rí àwọn apá tóbi lọ́ọ̀ nìkan lọ. kò ní dùn mọ́ wa kọ́ máa bá wa wọlú aṣọ bíà. bẹ́ẹ̀ ni kèé dùn mọ́ lọ́wọ́ aṣọ bíà ìgbéraga torí kò sẹ́nu mi lẹ́yìn ẹ̀ kẹ́nìkan náà wá fóun náà máa ṣègbéraga irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọgbọ́n náà ń tu àsọ́wọ́ ẹgbẹ́ mi. èèyàn máa ń rí tẹ̀líba yín ní gbogbo ọ̀nà ẹni tẹ́ ẹ bá bá tẹ̀líba lọ́dún ẹ̀ ó ti fọ ẹ̀mí ẹ̀nù fún òní fi èérí kiri ìgbéraga. èèyàn tẹ̀líba ni níbẹ̀ lè ló ti wá máa rí bí bí bí kàtọ́ tí ó dùn sí wọ̀n wáyọ̀ tọ́lọ́ kò sí. nínú èérí sí bẹ́nu ọkàn torí àsìkò tọ́lọ́ máa yẹ kí ni àtẹ̀yìn ká pọ̀lù nínú ọ̀dọ̀ sí ọkàn ọlọ́kọ́ bá ní ọ̀nù òun ní ríyò mọ̀tòmọ̀tò èmi náà mọ̀tò báyìí èyí lọ́kàn ṣíkìdù tẹ̀mẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ èyí lọ́kàn hafat kíta bẹ́ẹ̀ bá ti pọ́ lọ́wọ́ mímọ́ pín nǹkan mímọ́ tó nǹkan ẹlòmíì bẹ́ẹ̀ lè wọ ẹlòmíì tọ́lọ́wọ́ dálọ́lá bí kọ́lá wọn máa parí mọ́lá ọlá bẹ́ẹ̀. èyí rí tọ́dọ̀ náà yẹ kéèyàn ó sì kí ni kọ́fọ́ ni nípa ìtẹ̀gbẹ́sẹ̀jú ọ̀nà túmọ̀ àmọ̀nú túmọ̀ kábàánú kágbàgbọ́ díẹ̀ kágbẹ́bọ́ díẹ̀ èyí rí ìyẹn gbọ́dọ̀ fọ́nù wọ̀rìyá tí a rí kéde ọmọ sí kankan torí tọlọ́ láyé àbí torí táwọn èèyàn wọ́n lè máa rí wọ́n lè máa sọ́pẹ̀ èyí rí ni ẹ̀sìn ọ̀dọ̀ náà yẹ ká fọ́nù kó òdùnú ẹ̀mí wa. káwá ní kí ẹ̀mí wo kún fún onírànra àwọn ìwà àmọ́tótó bí ìmọ̀lọ́lọ́kan ìdúróṣinṣin ló gbàgbọ́ òdodo sísọ àfọ̀mọ́núṣẹ́ àmọ̀dájú inú ẹ̀sìn ìgbára lọ́lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí là wá nínú ẹ̀mí ta lè sọ wípé wọ́n ti fọ́ máa tí òkun fẹ́ gbé. èyí tó wàá mú pé tá a bá fẹ́ kẹ́mi wọ́ ọ́ mọ́ wọ́n ò nínú ẹ̀mí kẹ́sìtà tó ta ò bá. ọ̀sẹ̀ tá a fi máa pẹ̀lú òní ká máa pọ̀ fún ìtura torí kò sí bá a ṣe sáyé tá a nínú ọlọ́run ló ta kálẹ̀ tẹ́sí òní máa rí ẹ̀mí wa. ọ̀sìn gbogbo tá a pè lẹ́sìn yẹn yóò máa yí lẹ́kọ̀ọ́ kan bá bí ẹ̀sìn látọ̀ wá bó bá ti bẹ̀ kó tuntun tó bá a bá ti wọ ẹ̀yìn ó yóò ní àti wọn tá a fi fọ àwọn ìyá wa ọmọ onírànlọ́rọ́ tẹ́ fi fọ aṣọ tí ó tún fi dàbí tuntun bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀sìn tí ń yí ẹ̀mí wa ọlọ́mẹ tá a lè fi fọ tí yóò fi wá. Òkú ìlọ́wọ́ yìí tó bá gbà nà sóhá. Bí gbogbo ọgbà, àmọ̀ tí ó bá sọ̀rọ̀ ọlọ́run ẹgbẹ́ tí mo fi yí ẹ̀ ní ìmí lánàá ọlọ́run kò súnmọ́. ó bẹ̀rẹ̀ pé kò túmọ̀ sí wípé ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ olóṣèlú yìí yóò tún bá yìí ẹni ó lè borí bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ló wà tó sí. ọlọ́run ní bóyá lóṣù rẹ́sùn náà ní. ọlọ́run ní ìdàgbà bí ìdàgbà ọ̀hún ìdá mẹ́ta ń tọ́ ìfún mílẹ̀ ṣẹ̀dọ̀. فذكروا وإذا هم مبصرون. إن الذين اتقوا. Máa kan lọ nísàlẹ̀ náà, ó náà lọ fẹ̀ dé. Ọlọ́run gbogbo àwọn jẹ́ ń pààyàn ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ mọ́ ọ̀rọ̀. Tí wọ́n bẹ̀rù ọlọ́run kọjú. Tí wọ́n pààyàn ọlọ́run lè jẹ, ọ̀sọ̀ báwọn ti fi ó bẹ̀ pé bí àtẹ̀yìn ò lè mórí bọ́ nípa tí máa ń fi ẹ̀mí yí èmi wá rà àìsànjọ́mẹ́. torí tẹ́ fẹ́ lọ́rọ̀ làwọn tí wọ́n pàdé ọlọ́run ọlọ́run ìgbà mẹ́ta tó ń tọ́ ìmọ̀ omi náà ṣẹ̀tọ́. èṣù náà máa bẹ̀ wọ́n kú lẹ́kọ̀ọ́. tí wọ́n ti lọ́lọ́ àwọn tẹ́ fẹ́ wọ́ lọ́run tẹ́ sún mi. ọlọ́run tún gbọ́ àwọn tẹ́ fẹ́ wọ́ lọ́run tẹ́ fi mọ̀ wọ́n yàtọ̀ tẹ́ tí ọ̀bẹ̀ wọ́ lọ́run pẹ́tẹ̀pẹ́ kárù. tí ìdájọ́ bá ti gbé kẹ́kẹ́ ní wọ́n ti dì Ṣé ọlọ́wọ̀ fẹ́ tí mo ṣe yí? Ṣé ẹ̀fẹ́ ní tọ́lá bí ìtọ́ ìtẹ̀lé ní kéde? ní táwọn bàtà nàṣọ. ètò òṣìṣẹ́ nàṣọ wà ní pẹ́ńtù èṣù bá dé tó kú pé wẹ̀rẹ̀ kò wá ní rọ́ọ̀dù mọ́ yóò tẹ̀ bí bíi ìmáàmù sáájú ẹ̀. ìtumọ̀ pẹ́tùbà ti yóò ní ọjọ́ òdodo nìyẹn. kèé ṣe túbẹ̀ yìí tó fi máa san rẹ̀ tọ́kàn kan lọ. lọ́rẹ̀ tẹ̀ka wọ́n ti lọ́wọ́ bàtúbà àtàkùrọ̀là ọlọ́mọtúbà. bàbá òun náà ẹ̀ṣẹ̀ fẹ́ràn tó rọ̀dù àtàkùrọ̀là ọlọ́mọtúbà. bàbá tó wọ náà tó lórí balùwẹ̀ ọmọ wa ṣe ọ kó sí láàárọ̀ ọfẹ bá wí fún àtàtì mi dákun tó lọrọ kó sí ẹ̀dá tó lè tọ kó sí dákun tó ti bẹ lọ. ọmọ tó lọ sọ náà ìdẹ́rù ẹ̀tẹ̀ ọba tó fẹ́ onídàájú wa ẹ̀dá tó lè tààrọ̀ náà lè ṣe sùn. bí má bá gbé e ní ọ̀sán àgbérọ̀lẹ̀ ọ̀ sọ fún pé bí ọba pọ̀ èmi ọ̀pọ̀. ó lè máa fi búrẹ́dì tóbi lómi ọbẹ̀ ní gbogbo ìgbà ó jì ìrèlè. bẹ́ẹ̀ ọba wa wọ́n lè dá ìlú máa ń sọ̀rọ̀ yàrá. olórí àpòjúwe tó ga jù. àwọn náà lè máa fi túbá kábàámọ̀ fi kọ́ lọ́run lómi ọbẹ̀ jẹ́. ẹ̀sẹ̀ kan náà dáwà náà mọ̀ pé ó kọjá àwọn olùbẹ̀rù ọlọ́run tí ṣètò ọ̀nà bá gbọ́ wọn mú sọ́dọ́kàdù lẹ́yìn ìgbà gbọ́ fún ọ̀rẹ́ jù wọ́n tó bá irinṣẹ́ tá a lè rí ẹ tí ìfẹ̀mí ẹ̀fọ́ ẹ̀mí wa mọ́ tí yóò fi pé àmọ́ sí ti ìwà àwọn ọ̀pọ̀lọpọ̀ rasulu kẹrin sallallahu alaihi wa sallam àkọọ́lẹ̀ sọ̀rọ̀ wà pé lójúmọ́ kan ọgọ́rùn-ún ti sì ìfà àlẹ́ bí àádẹ́ máa pọn gbogbo ọgbà ní sísèrèlà ní màá tẹ̀lé tí ọlọ́pù níjẹ́ gbogbo ọgbà náà ní ti tẹ̀lifísà náà ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ṣe kápẹ́ jẹ́ mọ́tò ọlọ́pù. àwọn àkọ́rọ̀ ń jókòó sí àwọn àdèmọ́ ń jókòó sí wọn bá ní mọ́sáàsì ọlọ́pàá náà adẹ́kọ̀ọ́rẹ́ mẹ́túnà ànábìga inú ilé rẹ̀ ní ẹ̀sìn kì í òjòkó ti owó orílẹ̀ èdè ń gbé eégún bẹ̀ ọmọ rẹ jókòó ìyàwó jókòó wọ́n wá dájú eégún nù yín oní àwùjọ fi láì àlọ́ bá wọn jà ọ̀ṣẹ́ lọ. torí eégún ìwọ náà ló lé wọ́n kọ́ ọkọ̀ ọgbọ́n bẹ̀ ọ̀kẹ́ títí ọmọ rẹ ká. ọ̀yọ́ lẹ́nu kọ̀ sọ́sí ọ nítorí ẹ tí wọn náà fi láwà ní ẹja lọ́ọ̀bà wúlẹ́ni pé mo lọ lọ kí ló lọ ṣe abẹ́lọ wo rẹ̀ kú ìwé ìta àmọ́ wò ó lulẹ̀ torí bá yàtọ̀ síra wọn. gbogbo dáhùn ọlọsẹ̀mí ayé wa fún kí ni ọmọ jẹ́ ìrántí ọlọ́run. a fi máa rántí ọlọ́run. tá a bá ti ṣe nítorí pé èèyàn ò ní máa rántí ọlọ́run. kọ́lọ́wọ́ ọmọ nìfẹ́ ẹ̀bùn táwọn ti fún àbí kan tọ́gbẹ́nà. Mùhà ànábì bá pàdé ọkọ̀ wọn gba létí kàrá yìí pé ya mùhà. Nífọwọ́ bẹ́ẹ̀ ni sẹ́yìn fẹ́ràn pé wọ́n mùhà ó tún sọ fún gẹ́gẹ́ ìpínlẹ̀ òṣèlú. Mo nífẹ̀ẹ́ ìrẹ̀ mùhà wọ́n mùhà. Làtẹ́jà àdúgbòrò sọ̀láàtì wọ́n máa gbé jùlẹ̀ lẹ́yìn gbogbo orú ẹ ìgbà tó súnmọ́ wọ́n sì àtẹkùn kan máa sọ wípé Allahumma a'inni ala zikrika wa shukrika wa husni ibadatika. lọ́gbà tí a ti máa ń gbogbo ẹ̀yìn irú rẹ̀ ẹjọ́ wa ló ń di àdúrà mú kálọ̀ máa ṣe ẹ̀bùn tí èmi ní tí mo mú wá ní. Allahumma a'inni ala zikrika abáàdé ní ọ̀ka. wàhálà tó àgbà wà bó ní ìbáradà sí. àlejò ní tí ọmọ wí gbogbo èrò rẹ nìyẹn wọn sọ pé aláhùnmá àìní àdàbíkìrìkà wọṣọkùnrìkà wọkùnrin ní ìgbàlá اللهم اللهم على ذكرك على ذكرك وشكرك وحسن عبادتك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ونبو الله عنك kọ́mọ̀tẹ̀ tó lè ká kò yí lẹ́nu tó orin àgbélò kọ̀ọ̀kan lẹ́yìn méjì tó ń fi há èsì ní bọ́ jẹ́ gbogbo ìgbà tí tọ́lọ́wọ̀ ọ̀fẹ́ bá rọ̀yàn lọ́rùn dá ìlú mi pẹ́pà gbọ́ ti sọnù bóyá wọ́n mọ ní kẹ̀kẹ́ tó yàtọ̀ sí tọ́lọ́wọ̀ lò ó ó sì jẹ́ fún ọ àpẹẹrẹ fún èso ìgbàgbọ́ nù tó o bá gbàgbọ́ tí wọ́n bá fún ọ ní tó yàtọ̀ sọ́lọ́ kò ní ṣiṣẹ́ lóde ẹ gbà tó wọ́n tó o bá lọ ohun tó yàtọ̀ sọ́lọ́ ohun tó jẹ́ nǹkan àbẹ̀ṣiṣẹ́ nǹkan ẹlẹ́wọ̀ tó wá lò ó tó sì ṣiṣẹ́ tí wọn náà dúró fẹ́ kiri yìí jẹ àpẹẹrẹ kó o ti jìnà sọ́nà. inú jẹjẹ ti gbàgbọ́ ẹ mú jọ bí ọkùnrin káwá bá lẹ́bi. ó ní lọ́rọ̀ sírò láì alábìrin kí ló dé ó lóun lọ́mọ ọmọ ọ̀dọ̀ ọmọ ìyá kan ni kí ló dé ọlọ́mọ ìyá yìí ó ní ohun tí wọ́n láì mọ̀ ìyá tó ló fi mú gbogbo ń sáà máa lálù ọ̀gbádùn. àbẹ́bìnrin tẹ bá délé lọ mú hasan lọ mú i sọ́dà ọmọ ìyá rẹ̀ kó lò. ó sì délé ọkọ ọmọ ìyá rẹ̀ kó lò sẹ́wọ̀n pé sísun nẹ́bàwí lò oògùn sálùkùránù gbé jáde oògùn sálùkùránù túwe àbẹ́bìnrin lọ lò ó bí mo tún tó kẹta ọkùnrin tó padà wá àbẹ́bìnrin kílẹ̀ tó fẹ́ ó lọ́kùnrin tó o ní náà yìí nígbà ẹni ìlò fún fóònù ọ̀gbádùn ànábìnrin kòlí bá dùn lò kí ló ó ń lò ó lò ànábìnrin sọ́jà ká rọ́bì. ọba mi fẹ́ sọ fún mi inú àlùkùránì tó ní bí ìṣìfà pé mo sọ fẹ́ fi oyin èmi gbàgbọ́. kò sì ní wí kẹ́kẹ́ kọ́ máa ti tẹ́ olúwàlá àkè kẹ́sìtìlá bàbá ti lọ àkè inú ọmọ ìyá rẹ lọ́pọ̀ ọ̀rọ̀ náà yọ nítorí pẹ́lú ẹ̀ ti pọ̀rọ̀ ọlọ́run nírọ́ bẹ́ẹ̀ bá lo òògùn tọ́lọ́run gbé kalẹ̀ fún. Nínú èèyàn náà bá ti pé iṣẹ́ ìṣù lódodo, òun ni yóò lo iṣẹ́ ìṣù tí ó ṣẹlẹ̀. Ọlọ́run lè kọ́ ju àkàrà ọkọ̀ mọ́tò ni ó yóò lò ó tí ó fi ṣẹ́kù nítorí pẹ́lú ẹ̀ ṣe kí ni ó ti gbà lódodo. Bí ìwé ẹ̀yẹ́ bá ti gbà lódodo, èyẹ ti kò mú mi ó ti kó olólùgbàgbọ́ òdodo. èlò ti gbọ́dọ̀ ọmọ jẹ tọ́ba fẹ́ rọrùn dé kó tó jáde lẹ́nu. èlò gbọ́dọ̀ ọmọ jẹ mú mi ní lọ́dọ̀ fi lé wọn ní asẹ́wó tó ń nà. ìlànà àtún mùsùlùmí. ibi ọba ti rí mùsùlùmí ò ti rí mú mi. tí wọ́n bá jọ wà pọ̀ ní wọn jọra wọn tọ́lọ́ lè sọ fún mi pé mú mi nílẹ̀ rí mùsùlùmí lọ́lọ́sọ. ọ̀rọ̀ kan ní méjèèjì ìjà wọ́n yìí lọ sárakọ́ ìsàmà ìsìlámù àti ìmọ̀lì táwọn méjèèjì tí wọ́n bá jọ wà nínú ọ̀rọ̀ lójú kan náà wọ́n jọra ọ̀tọ̀ ní islam ọ̀tọ̀ ní ìmọ̀ ṣùgbọ́n ìgbà ìgbà sálàfà ìsàràkọ́ tẹ́ ẹ bá níbi jẹ́ ti sọ̀rọ̀ ìmọ̀ tí wọ́n dákọ̀ islam islam ni wọ́n rí ìjọba ti sọ̀rọ̀ islam tí wọ́n dákọ̀ ìmọ̀ ìmọ̀ ìwọ̀n ọlọ́run wà látàbò tún ná. ẹ gbọ́dọ̀ jáde láyé ìṣe bá fẹ́ fojú rẹ̀ lè pàdé akẹ́kẹ́ tó ní gbàgbọ́ tí ọ̀sẹ̀ bọ́ nù rẹ̀. àdìgbò sì wà fẹ́mi àtẹ̀yìn gbogbo bí a bá ti rọrẹ́ bọ́ mọ́ra pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo ní ìgbòho lọ́mọdún. àbí tẹ̀lé bá ń kan rẹ̀. gbogbo wa la mọ bí a kù sí ó wà àti mọ bí ó kù sí. èyí tí mo fi múra kèrèsè ti mímọ́ kèrèsè fóònù dáńbẹ́ bí wọ́n bẹ́ẹ̀ pé èmi wà ṣe máa ní ẹmú tó bí ìsinmi kó ṣe wà sí fúnra mi. Gbogbo ti pẹ́ lòdì ọmọ ẹ̀kọ́ wà sí i. Ẹgbẹ́ mi gangan ní kọ̀ọ̀kan máa ṣe wà sí fúnra mi. Ilé ẹni kọ̀ọ̀kan wa ta bá kù sí káló fúnra wa. Àwọn ìsìn láǹfààní fúnra sí. Ẹni títí ẹ ti bọ́ òun lè tó ti kú. Ọlọ́wọ́ sàánú wa torí tí ìrántí ọlọ́run bá ti pọ̀ irinṣẹ́ ni láti fi fọ láti fi sì máa tó tó ẹ̀mí pẹ̀lú àwọn ẹ̀gbin tàbí àrúbọ̀ ìfagun alágbàdì bíi olóbi ẹ̀gbin ìmọ̀kú yóò sunwọ̀n ẹ̀gbin kárajà níye kan ká tó máa fọlọ́ fúra bó wọ́n láàyè nígbà tí ìpínlẹ̀ rà ní two thousand. Ah, wàhálà ni mo ṣe bí mo ti lọ́ra ìṣẹ̀lẹ̀ ìta lẹ́sìtà tó ká ọ̀tọ̀ tù wọ́n fẹ́ fi ṣe ṣe. ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ nítọ́ kọ̀ṣẹ́ kọ̀ṣẹ́ kọ̀wọ́ ọ̀rọ̀ pé kò sọ yí ọ̀rà nítọ́ bá fẹ́ tàjẹ́ ẹni kó kọ́ sọ. kọ̀ṣẹ́ ti rọ̀ ọ̀rẹ́ yẹ kó a máa fẹ́ gbé yí ẹ̀mí ẹ nítorí kó ọ̀fẹ́ lówó iye títà ẹ̀yìn rẹ̀ sì ó ní ẹwà ó ní bẹ́ẹ̀ pé wọ́n bí ẹtí lọ́ọ́ rà bẹ́ẹ̀ náà ni ẹ máa ṣe wọ́n fáwọn èèyàn tí wọ́n bá fẹ́ rà lọ́dọ̀ yìí. ètò ẹ̀rọ fẹ́ eléyìí ni ẹ fi kì í. má da omi gbóná sínú kẹ́ẹ̀kì tó fi lọ rọpò nílùú òkè. kó lè kẹ̀ kọ́ wá gbèdé kó sá kọjá pé ìtọ́ ọ̀dọ́ omi gbóná sínú òkè máa wọ́n. kẹ́ẹ̀kì méjì ó di kẹ́ẹ̀kì mẹ́ta. o sì rà ní one thousand five nínú òkè kò tún tà ní two thousand five fún adé bí báyìí ó sì jẹ́rìí tó ń bíbẹ̀ kò tún dí òṣùwọ̀n wọn ẹgbẹ́ ló fi ń yí ẹ̀mí ẹ ìdọ̀tí yọ olówó yọ títà lè fi bọ́ nínú ẹ̀ ìrántí ọlọ́run káwọn ọlọ́run gbogbo gbà yìí máa rí mi Wọ́n fẹ́ sọ̀rọ̀ ọlọ́wọ́ lẹ́yìn lẹ́sẹ̀ bá ti fẹ́ yí ẹ̀mí wọn, wọ́n ti tẹ̀ wọ́n. Tàbátàwọ́ bàìdà wọn mọ̀ bọ̀ sí. Iná máa ń ṣe ọ̀pọ̀ ìgbàgbà wà sí kan, àyà ń ṣe ìbáṣẹ́ sí. Bàìdà wọn mọ̀ bọ̀ sí wọn. Òun ga ọgbà wà sí kan. Wọ́n rọ̀ sí ìdọ̀mìlà títóbi ọlọ́run, wọ́n lọ tóbi kọjá ẹni sáà náà sẹ́. Àìtóbi ọlọ́run la fi sẹ́. Àìtóbi ọlọ́run la fi ra ọlọ́run gbàgbọ́ sáà tó sẹ́ rẹ̀ wá sínú sẹ́ni ayé wa àìsókè ọlọ́run tó ti wà ní. ìrántí ọlọ́run kò ní ṣe tí èèyàn fi kọ ẹ̀yìn ẹ̀mí ni. wọ́tàfọ́kù ni wọ́n nọ́gọ̀ ilẹ̀ ààyè àti kàwé yà. kátó máa wo gbogbo tọ́lọ̀ ń ṣe táyé ká máa wo a máa fọ àrùn ọkà ìdọ̀tí ọkà ọmọ àfọ̀nù ká sì máa ronú káwọn ọba àtìsá ń gbọ́ ká máa ronú ká máa máa kúrò àlùmí ká ìtọ́lọ́run sọ bẹ́ẹ̀ irinṣẹ́ ni tí ó máa fọ àrùn òun lọ́sẹ̀ tá a fi fọ àrùn ọkàn. ìmọ́tótó ká ara mi láti sọ̀rọ̀ nípa rẹ̀ irinṣẹ́ ni ó pàtàkì láti sọ nítorí pé irinṣẹ́ ni tọ́mì ènìyàn máa ń lò ní mọ̀nàjà àti rọ́bì láti kó ba rẹ̀ sọ̀rọ̀. gbogbo ìgbà tí ìyá bá fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run tóbi jẹ́ ní tí ìyá fẹ́ ìgbé bá sọ̀rọ̀ lọ. òun lè ti olúwa fi sọ fún ògbà tó ọba fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ lọ́sàdùwàlá. níbo ṣe mọ́ tó tó tinú ẹ̀ ní. ṣùgbọ́n mo bí mùsùlùmí láàrin àríkà tí wọ́n bá sọ fún wa káwọn míì tí wọ́n fẹ̀ sí wọ́n bá ń gbé ẹ̀ka ń fọwọ́ ni ọ̀pọ̀jú ni ọ̀pọ̀jú ọwọ́ ẹ̀ kó òkúrọ́ mọ́ mùsùlùmí nítorí wípé kọ̀ọ̀kọ́ àrùn tẹ̀mí kọ̀ọ̀kọ́ ẹ̀sìn tẹ̀mí kó tó máa kọ ẹ̀mí tara. Òun lọ̀pọ̀lọpọ̀ lómi nínú Mùsùlùmí yẹn fi kéwì bá Ìsìlámù. ìmọ́tótó irinṣẹ́ ni ká máa lò láti fi súnmọ́ lọ́nà. oníkásá ló wà lá bá a bá fẹ́ ṣàdúrà ni a fẹ́ kírun ni ẹnu wá ná oníkà fi pákó yóò padà sọ̀rọ̀ fún ọ jágò díẹ̀ lórí ẹ̀ tí mo bá débẹ̀ ká fi fọ ẹnu ká tó sàlùwàlà ká tó kírun méjèèjì là á máa fẹnu ń fún a máa ń lo pákó fàlùwàlà àti máa ń lò fún un torí gbogbo àkọlé èèyàn máa ń wà ní èèyàn máa ń sàlùwàlà bẹ́ẹ̀ bá ti lálùwàlà pàtàkì onídìgbò tó máa ṣe àlùwàlà ní ìmọ̀ bóyá ọ̀sán lọ́la láti bá àkọjá onífìkà ìlà ṣùgbọ́n ẹ̀tọ́ mi kó o tún rí orí fún orí orí fún ẹlẹ́gbẹ̀ẹ́ lóbi ìsọba lórí o yọ máa rin orí bóyá nítorí wípé kò sí àlùwàlá ojúlàlùwàlá orí tí ń rìn lórí ìrún kì í sórí àlùwàlá. àràfẹ́sẹ̀ wa ọjọ́ sì máa tuntun ni wọ́n tó lé kásán wà lá kámórí tí bàbá fẹ́ kí àlùkò á káyọ̀ fi súnmọ́ ọlọ́run. bàbá sọ̀rọ̀ nípa àmọ́tótó àti tara àti tẹ̀mí méjèèjì abáláyé bóòlù mi yọ ọ lọ ó lè sókùnfà tí èyí ó fi láti dáná ọ lọ méjèèjì ẹ̀jẹ̀ sọ̀tà arákùnrin kan sẹ́gbọ̀n méjèèjì ti gbé sáré. àti wọn gbọ́ ọ̀rọ̀ ògbà wà fà wà náà. ìjọ rọ̀súlù jókòó nínú mọ́sálásí. tí àwọn sàábé wà pẹ̀lú ẹ̀. rọ̀súlù wa sọ wípé ẹnu ọ̀nà bẹ́ẹ̀ wò yìí ọkùnrin kan gbàgbé wọlé wọ́n wọ̀ mí àìsàn. wọ́n wà ní mẹ́lẹ̀ gbogbo ẹni tó dúkọ́ tàbí ẹbí inú mọ́sáàsì ni wọ́n fúnra wọn. kíra náà kọ́ ló tó òfin lè dìde mọ́sáàsì. tí ọ̀rọ̀ tẹ́ pé ta ló wà kọjá kó wọn lọ wọ́n bẹ̀rù ọ̀nà yìí wọlé kó wọn ò ti gbà wẹ́rẹ́ láti tẹ̀lé lákàáyé. ọ̀ọ́kẹ́ tí wọ́n wọ báyìí ọkùnrin kan lọ́wọ́ lọ́gbà rẹ̀ wọlé. ó mú bàtà rẹ̀ ó fi bàrẹ̀ ẹ ọ̀gá láyé omi kí ni ká omi rà lù àlá ọkàn mi ò fẹ́. nígbà wọlé òun dókòó ọgbọ́n ti sọ wọn lọ sọ náà ó tún ti sọ mi àbẹ́bí tó ń sọ fún àgbà abẹ́fẹ́ ojú ọ̀nà yìí ẹ bá gbàgbẹ́ wọlé nìsín ọmọ àti sẹ́mẹ̀. nígbà tẹ́lẹ̀ kó tún gbàgbẹ́ wọlé ọkùnrin ti lọ́kùnrin náà. ó tún lè kẹta ànábì tún lọ́wọ́ tún lọ́jà pẹ́pẹ́ ẹ má tọ̀ ọ̀nà yìí wọlé ọmọ àtẹ̀lẹ́ nígbà tẹ́lẹ̀ tí ó lọ jáde lójú ọ̀nà tó tún jẹ́ ọjẹ́ ni tìjọ́ náà tìjọ́ kò ní tìjọ́ kejì ó ti lórí rẹ̀ àjẹ́ náà. ọmọ ìkè sàábí kọ́ wá wà bẹ́ẹ̀ ọwọ́ àrùn wípé ọ̀yẹ̀ wò kí n jẹun wípé ó lé wa kí n wá sí ìrìn àjò kí n sì rìn àjò lọ gbé ilé bàbá yìí ìmọ̀ ìṣẹ́ tí ń ṣe. tó ń jẹ́ pé jọ́ọ̀kì ni òun lọ́ba rẹ̀ wọlé jọ́ọ̀kejì òun ni jọ́ọ̀kẹta òun náà ni. ọba sọ fún ọ̀hún bí ẹgbẹ́ ìlọ pé ẹ̀yìn láì ọ̀hún bí ìjọ mẹ́ta. bàbá lè wà náà bí nílà bá lè fi òun bá lọ. ọba lọ ó sì gbé bẹ́ẹ̀ tó jọ́kẹta ó ní pé òun ò rí yàtọ̀ sáwọn náà ti rí àwọn. ó sì lóru lóru àwa náà ti rí ó ti ra dá àwọn àwọn ti lé wa ó jọ kẹta tó ló padà lé wa èrè kàkà tó tó yàtọ̀ táwọn náà ti lé wa. kó tá àti láyé táwọn náà máa ń ṣe yìí náà ṣe. bàbá ti ń tìtì wípé kí ló bá wá tẹ́lẹ̀ ó lọ sí ìkan wá pẹ̀lú owó mi kí wọ́n fara mọ́ ìgbà táwọn máa ń ṣe bẹ́ẹ̀ láàrin ara wọn. lọ́dọ̀ tí wọn lóbi èé fẹ́nu ọkàn wa ọkàn wa ọ̀dà fẹ́lómi torí tí ọkọ̀ pàdé òní ta ọjọ́ dáná wípé ìtàgé yìí kéde lọ́bẹ̀ ló jẹ́ nínú tó ọba ṣe wọ́sẹ̀ ló ti dà tí wọ́n jẹ lóhùn jẹ yìí tó jẹ bàbá ọjọ́ dáná tọrọ jẹ tí ọmọ tí ọ dáná pé máa bẹ̀ ló lówó nígbà ọba tó ń jẹ tí ọmọ yẹn fún ọmọ ọjà náà pé máa bá àrùn lónìí kiri òun ló lówó sàgbẹ́ ọmọ àlejò tó wáyé wá òun ọmọ pé ní àwọn jìnnà ó fi hàn kò sí tóbi ju wípé èrí bẹ́nu ẹ̀mí ẹ̀ ẹ̀yìn ìyá lomi lójókòó ìwọ òde kọ́ mo fẹ́ dé bẹ́ẹ̀ dàbí èmi tún jẹ dàbọ̀ mo fẹ́ dé ọ̀ mbẹ̀kú ìyá alágbájá ẹ lọ fọmọ ẹ sí ọ̀dọ̀ ọmọ wọn mọ̀ pé ìyá àwọn lọ sí tí àwọn ọba bèèrè ọba sílẹ̀ ní ẹ ẹnu ọjọ́ kan ọyẹ kó sílẹ̀ àlejò kó tún fẹ́ lè rẹ wá nítorí bá tẹ́lá ti lọ ọ̀dọ̀ ìyá alágbájá ní kẹ́kẹ́ ní sí o ọjọ́ tó ẹ̀ ọmọ náà ti máa sọ fún yẹ pé ẹ̀dá kò ìtẹ̀lé yìí lọ ẹbí mi kan tó ti ní kẹta ẹ̀ka tẹ̀lé yìí lọ sí ìlú sí wọn kò sí ní nǹkan ní ìlú sí lọ́fẹ̀ yìí. ẹ̀yin lè jókòó sẹ́ jókòó múrẹ́múrẹ́ yìí àbí àti àkọ́ bọ̀ orogún ẹ̀ ọ̀daràn. òun náà ò ní fún àwọn ìlú àsìkò bẹ́lẹ̀ tiẹ̀ tó bá gbà ní àmọ́ kò sí tí ó ṣe yọ máa ṣe ẹni ẹ lè rí ni ó lè rí ọlẹ́gbẹ̀ẹ́ ẹbí ń lọ ọba tọ́jú oníkọ́ni àtẹ̀yọ́wẹ̀ ká tó máa wẹ̀ sí ara. nǹkan sọ bí ní ìwà bí wọ́n ní. àwọn náà lè làwọn sàhárà.

طعام رجل واحد يكفي اثنين àdébìlì wa ló sọ bẹ́ẹ̀ olóòtú ẹ̀sìn ẹ̀yìn kan tó o gbé kalẹ̀ yẹn tó o bá ti gbàgbọ́ sádùn gbàgbọ́ bá ń bẹ́ẹ̀ nu ilé ayé rẹ ojú ẹ̀ yíyé. طعام رجل واحد يكفي اثنين ìdọ̀tí sọ̀kàlà ń ráyẹ̀dí ó làwọn lẹ́kọ̀ọ́. ó ti ju èèyàn mélòó ó yẹ èèyàn méjì ó gbé kalẹ̀ fún ẹ bá ti gbọ́dọ̀ ẹni tí tó yí wípé ó jẹ ẹnìkan igan kò lẹ́nìkan àwọn sàmẹ́nu ó ti gbọ́ jẹ kalẹ̀ wọ́n san náà lẹ̀ ó rí wípé yọkẹ́ yìí táwọn bá tún jọ jẹ ẹni igan ò ní yó àlejò rẹ̀ yó. ọwọ́ oníkí àlejò ẹ máa jẹ lọ́wọ́ ọ̀nà àlejò ní ẹjẹ́ tó máa jà àjò jẹ́ náà lè òun náà ti wọ́ ọwọ́ ọmọ tùpà òun tún ṣe bí ìgbà tó tùpà fẹ́ ọ̀sán pa àtùpà ó sì sọ fúnyàwó ẹ̀ fún bájú kí ẹ sáná àwọn ọmọ ẹ̀ lọ́ gbìn náwó ọmọ àgbẹ̀ pé ọmọ àgbẹ̀ àtùkà ìdìbò ẹ bá dùn sàn náà kàṣí sọ̀rọ̀ àgbẹ̀ pé àbọ̀ ọwọ́ ẹja máa jẹ lọ ọwọ́ èkúsì náà bẹ́ẹ̀ ẹja máa jẹ lọ àwọn sẹ́ẹ̀lì wò lè. E. ẹ̀mí ò lè kéé e. ó ti fa tẹ̀mí jẹ́ القوم لهم بالناس أشباه ẹjọ́ gbé nítorí pé ń taró ọjà rẹ̀. Ìsọ̀rọ̀ tó lọ Ẹgbẹ́ ní bẹ̀rẹ̀ bí ẹ̀ èyí ni. Èyí ni àwọn ọkọ̀ kó o fẹ́ máa mọ wọn tó tó kọ̀ sí. Ọwọ́ ìṣó náwó sí àwọn ọwọ́ wa àti àlejò tó ń kọwọ́ àlejò ó rò pé ń bu oúnjẹ. Ṣé lọ fẹ́ ti parí? Kò bu oúnjẹ, òun kẹ́ náwó, àlejò náà náwó, ọwọ́ tó ń kún ọwọ́, àlejò tó gbà káwọn jọ ń jẹ, sálejò fi parí òfin àwọn tí ò sẹ́ èrí mọ́ ẹ̀mí wọn nù. àlọ́kọ́ owó ó lè rẹ̀ fìnnáàtì àmúṣàlọ́. àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ yẹn wọ́n ẹbí òyì. gbogbo tí ó fẹ́ ti kẹ̀kẹ́ sẹ́mi wọn wọ́n yẹ̀ wò ó sọ̀rọ̀ wò ní bí mílíọ̀nù tí mo jẹ. wọ́n yẹ fẹ́ kí ní fẹ́ kí kẹ́kọ́ yìí. ẹ bá ti gbọ́n náà kan náà sọ àbàtẹ́ jáde débi ń pa ọlọ́ba náà bí alẹ́ bí ní tó lé yìí ó ti dé mi náà jáde ní òde kẹ́kẹ́ wọ́n tún dọ́dọ̀ aburahamanu aburahamanu kóró jẹ fún wa wọ́n sì jẹ́ tán nígbà jáde sàkán alábìlẹ̀ tó mọ̀lá tó dàlú lẹ̀ yàwó mẹ́yìn ẹ bá rò pé nítorí ipá àdààmú wá kankiri ní wá gùn alóhùn ní béèrè ó ń gbó sábà jẹ́ tẹ̀rà tẹ̀rà láyé ọlọ́wọ́ bí rẹ̀ ẹ wọ̀n yìí tẹ̀rà àkọọ́lẹ̀ mi sọ fún wa pé ìkànnì wọn kàn bọ́ bí ọkọ̀ ọkọ̀rọ̀ lè ló fi ọwọ́ bọ̀ nà fún ọkọ̀ pèsè lọ́wọ́ bá tó lè lélẹ̀ àwọn tí ó bèèrè jẹ́ tó bèèrè làwọn jẹ́ tó bèèrè ọkùnrin kan jẹ́ bẹ́ẹ̀ ládùúgbò mi olókọ̀ rẹ̀ kò kúrà wọ́n gán lọ sòtọ́ tó gbogbo ẹ̀rí jẹ́ lóòótọ́ òṣìṣẹ́ èdè àtàlálẹ̀ àtàlámù ó ní jẹ́ gbogbo ẹ̀ lókọ̀ ọmọ ọlọ́dà jẹ́ gbogbo ẹ̀ làwọn mo tọ́ka láti wá lẹ́yìn kò sí tóbi èérí ní bẹ́ẹ̀nu ọkàn àti ìrìpọ̀ ó lè gba abá tó rí pọ̀ ká tó gbà lọ. arákùnrin yìí tí wọ́n bá lọ sí mo fi yà sọ́dọ̀ àwọn tọ́gbà lẹ́yìn.

tí ó sọ pé ní bá gbójú ọ̀nà ilé wọlé ẹ bá bá mi wọlé ẹ bá mi wọlé ọmọ àtijọ́ náà ni ẹ mẹ́ta ẹ sá ẹ̀yin ẹ̀ ń bá mi wọlé. olùmọ̀ wá wò pé mo fẹ́ wò bá dà ní tẹ̀sí bàbá ní náà ló sí olùmọ̀ àti yóò yàtọ̀ sí ilé wa pèmí náà ló ń para lọ́lé wa bàbá ní bèbí náà ti wá sí. ìgbà tí wọ́n lọ bàbá wa ti fi olùwà olùmọ̀ lè rántí nǹkan tó wọ́n èsì ìmọ́tótó ta tọ́jú pé ìmọ́tótó inú inú mi. ọmọ ní kí ni kọ́ ọ̀hún ó lé mi tí mo mọ̀ ní pé béèyàn bá ń tẹ̀lé láàárọ̀ tó ṣe mí nìkan ilé iṣu bá ń wọ̀kàn. èyí á lè fọ́ lọ́wọ́ ti gbàgbé. béèyàn bá ṣe mí nìkan lálẹ́ ilé ò ní mọ́ bá èyí ti gbàgbé ẹ̀fọ́ torí pé mi náà mọ̀ pé mo ń sọ kò sì lọ́dájú sẹ́yìn àlọ́bí wọn sọ fún pé tí ń di òjò máa jẹ náà. yẹtù pọpẹ lónìí olú èwẹ lórí pọpẹ wẹ ẹlòmí o ẹlòmí o pẹpẹ ẹlòmí ọmọ mi ò fi ni ọwẹ mi ọmọ yẹn tẹ ẹjọ pé àwọn tẹ ẹjọ wà lóore ọmọ yẹn tó ẹyẹ ojúlé mẹ́jọ ń bẹ lóore ẹgbẹ ọyẹ yẹn mẹ́fà lórí ọwọ́ ẹ̀mí kan ti dọ̀tí ẹ̀mí dọ̀tí. Ìmọ́tótó òun ta ìdíbẹ̀ yẹn, òun ni pé tí wọ́n láàyà lọ́dọ̀ ọlọ́run tí èèyàn bá lè. Pàápàá tí méjèèjì bá papọ̀ fún yẹn sára àti ti ẹbí ẹ̀mí, èyí ó ti ẹ̀yìn ọ̀la níwájú ọlọ́run. Ṣẹ́ni bá máa ń ṣe ọ̀la níwájú ọlọ́run ìmọ́tótó dàlílù ìmá ìtọ́ka àgbàgbọ́ tọ́lọ́ba ti fa méjèèjì pọ̀ fún yà rọ̀sùlù kẹ́lí nínú àjọṣe kí ìmọ̀ mùsùlùmí gbà wá ó ní àtọ̀húrù ṣàtọ̀ ìmá ìgbàgbọ́ ṣàtọ̀ ìmá bàbá ńlá ìmọ́tótó tá a bá ńlá ìgbàgbọ́ sí méjì ìmọ́tótó kó làjẹ́ okó làjì nínú tí ń jẹ́ ìgbàgbọ́ okó dàjì ẹni wo ta ní lọ láràárọ̀ okó dàjì mi walhamdulillah sábà làwọn ènìyàn náà nínú àdéhùn sọ́wọ́ àdúrà àdúrà ọ̀ṣun. ìmọ́tótó irinṣẹ́ ni láti lè jèrè ìfẹ́ ọlọ́run ọlọ́run ní ìlọ́wọ́ àyọ̀ṣẹ́kù tàwábí. wàyọ̀ṣẹ́kù mọ̀kápá ní rí. ọlọ́run ní ìlọ́wọ́ fẹ́ràn mo fẹ́ràn àtàwábí. àwọn tí wọ́n túbá àwọn méjì tó pọ̀. wàyọ̀ṣẹ́kù tàwábí. mo nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá túbá tí wọ́n tún máa ń fẹ́ mára ní gbogbo gbà. oníbẹ̀rẹ̀ ìfẹ́ kan tó èyí tó lọ sí fún aṣáájú wa bìlá. sàbẹ̀ áfíríkà ló àwọn sàbẹ̀ olùbìlá sọ̀rọ̀ abáṣà mi ni wọ́n ti fi ìtòkìlà láfíríkà mi ni wọ́n ti fi bìlá. rọ̀súlù kẹrí ọ̀nà tí èèyàn ń gbà á lè fi ọlọ́run ìbọn tó wà mẹ́ tẹ̀lé àti ká. olóhùn sùn. wọ́n fi àìjẹ́nà ọlọ́run wọ́n fi hàn òun lálá. ìgbà tó ń rí òun wá rí pípẹ́ tó ń kọjá lọ́wọ́ àìjẹ́nà wa àti máa kọ́ àtẹnudárí àbá mi. mò ń gbọ́ ìṣiṣẹ́ bàtà níwájú mi bí nìkan mo wá jìbìrì nù wípé قلت بيقولوا صويب بيه إنه الرجل من فيه أقولك أن إلا وحيما على بشميل الرجل وهو سيرهوات الأمة يريد يبع والأمة على بشميل تعالي قلت إنه بلال الحبشي بلال الحبشي بلال ما تعمل في الدنيا قلوا بسم الله ìlànà pé ó ti tí mo rí lónìí kan fẹ́ bí ọ. ìlànà ní kí ni kọ́ ọ̀hún ó tí mo rí ni pé mo wọ́n kò àjẹ́ náà mo ló ń rìn mo wọ́n gbọ́ sílẹ̀ pàtàkì lọ́wọ́jú mi mo béèrè pé sáà lẹ́yìn yìí wọ́n ti wọ̀ bìláì. bìláì lẹ́ni èmi bìláì èmi wẹ̀ kí ló dé. bọ́lá wọ́n ti ẹ̀kẹ́ lọ́ọ̀dì tẹ́lẹ̀ wọ̀ pé èèwọ̀ àná ọ̀pọ̀jà kan wọ́n náà lọ ronú tí ọba máa ń ṣe lẹ́nu ní kí máa ń ṣe tí ó gbèmí lérò fún yìí. nígbà wọn tàbí òkú ó sì dà láàbò tó sáà gbàgbá ti ní kẹ̀kẹ́ wọn máa ń da ẹgbẹ́ wọn láàbò tẹ àtàbẹ̀ wọn ìwé ìfẹ́ ti ta àtọ̀lẹ́ àtàbẹ̀ wọn tọ̀ máa ń ṣe ìlànà ní ìtumọ̀ kàṣẹ́ rẹ ti yàtọ̀ sí ti òun ni wípé gbogbo ọgbà tí mo bá fi ẹ̀ mi ìlú màkàlùwàlà màkàlùwàlà tí mo bá wá ṣe ná o tún máa ní lẹ́bi wípé láàyè àlẹ́jẹ́ rọ̀gàdà mo jẹ ọlọ́run lọ́pàá mi ní ìfimọ́ láì fẹ́ fọ́ ìkó ara lọ́bi ni wọ́n sọ fún ogun títí náà lò. ìmọ̀tótó إن الله يحب التوابين إن الله يحب التوابين ويحب المتطهرين. الله يحب التوابين وما سواه ìsàkábẹ̀ tí wọ́n fẹ́ràn kábà wá sí dáadáa níbi bọ́lọ̀ fẹ́ràn àwọn olùtẹ́mọ́sí lọ́tútù náà lò ọlọ́sìn ló ní físíkálì wọ́n dẹ́ wà lórí ogun kan wọ́n lé ọjà tí fẹ́ẹ́ jẹ́ àwọn sùúrù lórí ogun yẹn wọ́n wá wò pé kí ló lè fa kí ló lè fa ìkọ́jọ́ ọ̀fẹ́ jẹ́ àwọn báyìí ẹ̀kan wà wù ú pé yóò jẹ́ bá a fi kankan lẹ̀ nínú tọ́lọ̀ ní àná wọ́n bá wà títí kò ní tán fi lẹ̀ tọ̀ sí ẹnìkan tó máa pé nínú tí mo rántí tí mo rí bá àtẹ̀lé wípé à orílẹ̀ èdè àwọn ìdájà nínú padà sọ̀rọ̀ orí wọ́n àti kò rí kálukú bá dé ẹ ẹ jẹ́ àbẹ̀lẹ̀ náà wà á tẹ̀lé bọ́ bá kù tọ́lá wọn máa ń gbà pé tó lè kọjá ìjà wọn òun ni káwọn ọmọ ti sọ̀rọ̀ èyí ò fẹ́ lọ́dọ̀ tó wà bí nǹkan bá ti wá ní àdéjà padà sọ́dọ̀ ọlọ́run ọ̀nà ìdílé gbé wọn láti padà ẹnu bí ìfọ́sàjà tí ó dà yọ ọ́ máa wo ẹni tó ti sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kọ̀rọ̀kọ̀rọ̀ tó bí wàá dà ẹ̀ sọ̀rọ̀ níjọ́ tó ti tà ọ̀sọ́pọ̀ olóbèrò wa ìta fi wá ara ya rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tí ọ̀wà á tà òun ni ọ̀wà á jẹ́ ọ̀tà ẹni tọ́lọ̀ ara ti ẹ̀gbọ́n yìí ẹni òun fi kẹ́ńtì lọ́dọ̀ ọ̀rọ̀ ara ti yìí. gbogbo wọn pátá fọkàrà òwe lọ́wọ́. Bọ̀bọ̀ òun wọlé wọlé ìjẹ ṣáà ìwọlé kòkó wọ̀nyẹ́ àti lè kọ́sùkì jẹ̀dí jẹ̀dí wọ́n máa dá nìka àlọ́kọ́ ibi àti wọ́n nìka òwúrọ̀ èyí tó wọ́n bá lọ. Lábàárẹ̀ pé ìmọ́tótó àwọn aṣọ kọfà kí ni ó ti rí. sí ọlọ́run ọlọ́run ní ìlà ìṣòro àgbàgbé. wọ́n lè fi kó ní mọ́tà bá ṣeré. ìbọn tó gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀rọ̀ tó yẹ mítà àwọn olùgbàgbọ́ òdodo tó tọ́. gbogbo ẹgbẹ́ bá lóun gbàgbọ́ tí mọ́tótó sínú ẹ̀sìn ẹ̀ ọ̀gbàgbọ́. ìmọ́tótó ìmọ́ra kátọ̀ kátáàbà kámọ́ ìtọ̀ yí aṣọ kọ́ wá wípé ọ̀hún sẹ̀sẹ̀. kábẹ́ẹ̀tì náà kátàlù wàrà kámúwẹ̀ bá a bá láti pọ̀ pẹ̀lú ìyàwó kámẹ́ẹ̀tì kúrò rárá. ẹsẹ̀ ti tó mú wá lẹ́yìn ìlà. kí lọ wá ń dáhùn ìdí ọlọ́dọ̀ sí kí lọ wá ẹni kọ́ fẹ́lẹ̀ fún sàrù ìgbà kọ́ ọ̀gbẹ̀yìn lẹ́lẹ̀ pé. ọlọ́run ṣe ń fojú débi débi ó kù sílẹ̀. wà á bí máa zàdé ní sàrọ́bà wọ́n ti hà. ó yẹ ní ọ̀rẹ́ rẹ̀ fà. wà á fi sùn bẹ akúmọ̀sí náà bọ̀ sọ̀rọ̀ yá. òdòkó ní ìsàkóso ìgbẹ́ àìsàn dì í. وعن صيحة أحمد لي نبيا. أبا بن حاجة ولقل ومما زادني شرفا وفيها وكدت هدى أكماس أتوا سرايا Bẹ́ẹ̀ bá rí ni, ọmọ ẹ̀ dàbí ìgbà pé kíntù àtọ́ bí àmọ̀ sí àtọ́ òṣàlàyà. Mo fẹ́ lè fi kí n fi kọ̀jẹ̀ bí mi. Bí àmọ̀ sí tí ó kọjá pé ibi tí torí ẹ̀dìjìnà sí ilé ẹ̀dìjìnà àrùnmọ̀sọ́ àti wàá nìkan ẹ̀dìjìnà sí ilé ìdílé ní pé kọjá pé. wọ́n ti dídò pé akúmọ̀sí ń bẹ àtọ́wò bẹ̀rẹ̀ ẹ̀ wọ́n ti dídò pé akúmọ̀sí ń bẹ àtọ́wò bẹ̀rẹ̀ ẹ̀. ibi tí ibi àtẹ́lẹsẹ̀ ibi tó jẹ lọ́dún yẹn tó dẹ́gbẹ́sẹ̀ yẹn bá fi tẹ̀lé lẹ̀ tí èèpẹ̀ yìí lé ìgbẹ̀ yẹn òun ẹ̀ lọ́sẹ̀ ní ọ̀jẹ̀ gbé òkè òbá fi kò lẹ́nu torí gbígbé ogun tí ẹ̀fà fẹsẹ̀ mi kò ní dé ìgbẹ̀ òun Yorùbá fi máa pè ní ọ̀jẹ̀ gbé mọ́lá tó wá sí. wọ́n ti dé ìlú bí a kò máa fi ń bá òun sọ̀rọ̀. wọ́n ti kọ́ bẹ́ẹ̀ kí ìsì máa fọwọ́ kan ìràwọ̀ sára yá ìràwọ̀ kan ní jẹ́lẹ̀ ó làwọn tí wọ́n ń ṣe kí ní ṣe máa ń pè ká ní ìtura yá nínú sàráyà ni wọ́n ti ìràwọ̀ kan mo bẹ́ẹ̀ lè máa fọwọ́ kan lójú sámà níbi inú mi. Dùkú ní ìsàlọ̀ kọ́líkẹ̀ ìbẹ́bí. Ìlú mi ni wípé ọlọ́run ní kí n wọnú àwọn ẹlúsìn ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí. Dùkú ní ìsàlọ̀ kọ́líkẹ̀ ìbẹ́bí. Wàá tó yẹ ká. Wàá tó yẹ ká. Àmàdà ní ìtẹ̀bíyà. Sọ̀rọ̀ bá àlọ́ wo lónìí? á tu àwọn èèyàn lẹ̀ ṣé káwọn kò tó máa tó gba ìbòmí lọ. omi gbọ́dọ̀ náà wù nú òun ni wípé aṣọ jẹ́sà ahmed alìdàbíyà ọlọ́run ṣe ànábì muhammad lójijì ẹ̀sìn ayọ̀ ni ọlọ́wọ́ ọ̀jẹ́ ká máa bá òjíṣẹ́ kígbà ti lù gbé ilẹ̀ lùmí ìgbà tó ṣiṣẹ́ kẹ́sì kó péjọba bàbá ń gídá ètò òun fẹ́ràn lùmí ìgbà wà ní òyìnbá lẹ́sìn lọ́jọ́ lógún yóò sọ fún pé nǹkan ti ọ òní lòfin tèmi èmi ni wọ́n rántí èsì èmi ni mo fi jọba bàbá kílá ti lò bá tiẹ̀ òfin ẹ̀ ti lọ òfin tèmi gbọdọgbọdọ bẹ́ẹ̀ lẹni tí ọba gbà fún ànábì yìí bọ́lá ànábì kan tó ti lọ òun lò wọ́n tẹ̀ lófin òun tẹ̀ lófin ànábì yìí gbà tó gbé ẹni ó ní ìgbà ní ìsìn ní Muhammad. sọlá wà lọ́wọ́ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀. ọkùnrin bàbá kan ló ti kú ọkọ nìkan onínú tó ọkọ yìí ò dáṣẹ ó kí àwọn kan ó sọ̀rọ̀ àwọn ló kọ ẹsẹ̀ ànábì lónìgbà ẹsẹ̀ ànábì lóní ìgbà ó ti rẹ lọkọ ó. bá báyìí ṣe tó tí máa ń mara. ìwé wọn bọ́lọ̀ sí lọ́wọ́ àwọn ẹ̀sìn wa àpẹẹrẹ ìjẹ́kẹ̀fẹ̀ fi sọ́lọ̀ òrùka èèyàn máa ń pàtàkì ìmọ́tótó àwọn tó wẹ́ pàtàkì ẹ̀ àwọn kẹfẹ́ wọn ò pàtàkì ìmọ́tótó wọn ò pàtàkì mọ́ra ẹ̀yẹ lọ́wọ́ lọ́nà Al-Qur'an àyà tó fi wọlé. wàmà kẹ́kẹ́ àwọn wà lóòótọ́ ní ilé ìgbà lọ́sẹ̀ àyà èsì wà èsì. Àṣọ. Wà ló bà. Ọlọ́run ní wà ànábì sọ fún wa nípa ànábì náà. Ìdìbò aláàlẹ̀ káwọn mi di. Nígbà tí ó sọ fún mi, nígbà wo ni ẹ sọ? Àtàkùn àlùfá iṣẹ́ tí ó máa ń sọ fẹ́ kọ̀ọ̀kan. Kí ló ṣe ní bíbàjẹ́ wọ̀ nílẹ̀ tó báyìí? Ẹ̀sẹ̀ fẹ́ràn wà àbàjẹ́ tó bàyìí. Màá ra bàbá tó bì á ìbàjẹ́ ìbàjẹ́ tí ń bẹ̀ tó wá gbọ́ ó tún wọ ẹ̀wù ẹ̀wù ọ̀tọ̀. irú ìfẹ́ nìkan ò ṣe irú ẹ̀ ìbàjẹ́ tẹ̀lé kí ni ìbàjẹ́ wọn. ìnàkùn lápá tó dàbí ìjà àlà ẹ̀rọ ọkùnrin lórí lórí ní. àdàkọ́ ọ̀gbọ́n ni òun ni kọ́kùnrin kọ́ máa fẹ́ràn obìnrin kóbìnrin ó ta lójú ìfẹ́ rẹ̀ kọ́ ọkùnrin ẹ̀yin ọ̀wá sì yí mọ́ ọkùnrin ló ń kà kéèké ìfẹ́ àwa náà mọ fẹ́ ara wa ṣùgbọ́n kéèké nígbà tí èrè àti àdìwá ìdíkà àdìmọ́ra wa kéèké ti ṣáwà bẹ́ẹ̀ yẹn bá tó lọ bá dì mọ́ obìnrin bẹ́ẹ̀ nìkan ní ọwọ́ àdúgbò ẹ̀ nìyẹn. nìkan ní lọ́wọ́ wá nínú ẹ̀mí èèyàn àdábọ̀ ọmọ èèyàn lò ọkùnrin àti obìnrin ìgbìmọ̀ ìṣọ̀ farakira ṣáwà. ṣùgbọ́n tí a ti ń jẹ́ ẹ̀yẹ̀tọ̀ tó jẹ́ pé ìyá àtọkùnrin àtọkùnrin lẹ̀ ń bára yín ṣe bí ìyá àtàwọn ẹ wá pa àwọn obìnrin tì. bẹ̀rẹ̀ àwọn tó ń bá wọn mọ̀ pé ooo. alábìlú sì ní bá wọn bí o lórí ọ̀rọ̀ ọmọ tó tó rẹ̀ lọ. Oníbàárà Anton Káwọ́ Mùsùlùmí alákọ̀ọ́yọ ni aláṣẹ́jù ní ẹ̀dùkọjá àlàfọ́nà òfin rẹ̀. Wàmọ̀ kẹ́lẹ́ lọ́wọ́ bàbá òbí. Ọwọ́ àgbà yíyá mi ní ẹ̀ma gbọ́dọ̀ àwọn òkèkè. Ìlà àgbọ̀dọ̀ ṣe àmì. Jẹ́kẹ̀ pé òun èké èèyàn máa ń tẹ̀mà tó kù. Ìmọ̀ fẹ́ mú bẹ̀rẹ̀. Mo wá fẹ́ dá bùsù ló. Ìlà àgbọ̀dọ̀ àfìrìjú omi kọ̀ọ̀rì àti kọ́. Wọ́n ní ẹlẹ́nu tù jáde àtàwọn àlẹ́bìnú tù jáde àti gbogbo àwọn tí wọ́n gbàgbọ́. Tọkùnrin lóhùn òbí bọ́kùnrin ṣe, nítorí obìnrin àbí ti padà abẹ lónìí láìpẹ́ sísè wọ́n ti àkóhùn rẹ̀ ní Amẹ́ríkà bí kọ́kùnrin ọmọ akọ́kùnrin ṣe ọlọ́run là wá ní Nàìjíríà yóò sì là wá nílẹ̀ àmì. èyí tí ẹ ń bẹ̀ ni wípé àtúrà ní kẹsẹ̀ òkúkù ọpọlọ ní kẹsẹ̀ yìí lò ọ̀yàtọ̀ síra wọn nígbà tí mo lẹ̀ kọ́ máa yínú gbà tó kí wọ́n máa tẹ̀lé nígbà tí báwọn lajú sí ẹ̀ sì máa rí fẹ́ǹsì sí ọpọlọ ọ̀jẹ̀ kẹsẹ̀ yìí nínú ọpọlọ tọ́bajẹ́ láyé ti lajú tó lóbìnrin táwọn obìnrin ti yàwó èrè tí wọ́n rí òwò tí wọ́n mọ orí tọ́lọ́ ṣe fún wọn wò jẹ́ àyù àǹfọ̀sàwọ́n náà àtẹ̀lẹ́ àtẹ̀tùbá òṣìṣọ́. jẹ́ ń sọ̀rọ̀ àwọn ti gold wọ́n sọ̀rọ̀ àwọn ti táwọn èèyàn gbé lọ́jà tí wọ́n ta. Gbogbo ẹtí bẹ́ẹ̀ ló lè ti sọ̀rọ̀ àwọn ìjọba. Wọ́n wá ọmọ ìdílé bìbá àlà èrè èrè tí ò lẹ́nu tí ò kúrò kúrò ayé bí ó. Ìlà àpárú àfìdúró bí báyọ̀ ti kún iná òun náà. Ìbáwo yẹn yí wá sọ àpò ọ̀hún. Ẹ̀yẹ́ tó yẹ kí wọ́n mẹ́rin bàyá ìwọ ló tún bèbè lọ sí bọ́lọ́. Èyí tí mo lọ ni wípé ọpọlọ kẹfẹ́ rí kọjá tọ̀. Ẹ wo bàbá wo yẹn àdábìlú kẹ sọ kí wọ́n kí wọ́n á tó mọ́ta wọn. أخرجوهم من قريتهم الله وقريب Àṣìrìjúwọ́ kí ló ń gbé ọ̀rẹ́ àtìkọ́. Wọ́n lè lé lóṣù jáde àtàwọn èyí ẹ̀ kó nínú ìlú yìí. àwọn òní wù ẹ̀ pé wọ́n máa ń lò lọ́dún ó bẹ̀ ní pé àmì ìsèkèbè rí sọ́mọ́ oníkéyìí ọmọ akẹ́kẹ̀ẹ́ máa. nínú sọ́dọ̀nà kó fẹ́ sábà pé mùsùlùmí ọ̀jẹ́ sílé mùsùlùmí ọ̀jẹ́ lòsì. àwọn ọlọ́jà máa ń tó tuntun lé wa àwọn ọlọ́run tó tó tọ́ta ọkùnrin kó tọ́ta ẹ̀rù ló ti bẹ̀ táyé bá gbà wá síbẹ̀. kàtọ́jú ẹ̀ dáadáa. wọ́n nítorí pé wọ́n fẹ́ràn kí ni wọ́n fẹ́ràn àmàlà. ẹ wá wo bọ́ọ̀lù yìí ó lè ẹ̀jẹ̀ jáde fóònù nígbà nàìjíríà tí wọ́n gbé ọ̀rọ̀ fọ́kùnrin ọmọ afẹ́ ọkùnrin bí kí àwọn house tí wọ́n àgbà wọlé ṣẹlẹ̀ ti kí un sọ ìdí wọ́n sọ ní pé àwọn olè jáde fún òní àtò àti sọ̀ká àtàyè sẹ́kùnrin báwọn lùtù náà sọ àwọn èèyàn lùtù náà sọ. ìjú mi fara ti kàn. wọ́n ti ẹ̀yẹ́ ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó kéré nínú ìlú yìí àdúgbò ẹ̀kọ́ àwọn olè náà ti rà àdúgbò òṣèlú ìyá ẹ̀kọ́. sẹ́kùn kọ́kọ́ lọ́kẹ̀lẹ̀ lọ́yà lọ ọ̀pọ̀ ọ̀nà kan náà ní kèfèrí lò. ilé àbímọ dúpẹ́ tó lọ́wọ́ àwọn kèfèrí. ọ̀pọ̀lọ kan náà ní bọ́lá ń bá sí èèyàn lẹ́dàá tẹ́sí ẹ̀ pàtàkì ìmọ́tótó fún ọmọ dúpẹ́ yìí. torí àpẹẹrẹ ṣe kèfèrí omi kéèyàn ọmọ jẹ̀ ní ọmọ mọ́ra. ìmọ́tótó ẹ̀jẹ̀ ń bọ́ síbi ọ̀rọ̀ díẹ̀ lórí tá ti ṣe ìmọ̀ra wọn. tá a bá sọ̀rọ̀ mọ́ra kí n bọ́ síbi ti ara mo ti sọ̀rọ̀ ti tẹ̀mí débi kan débi kan ọ̀ka àkàn ọ̀gbọ̀n. nǹkan mẹ́ta owó rẹ̀ lóbìnrin ìgbà ẹ̀ lọ́dọ̀ wa nǹkan mẹ́ta àwọn ìṣèmọ́ tuntun àti yẹn ní ìdúró ọlẹ́bí inú àlùkọ́rọ́ àti máa ń ṣèmọ́ tuntun aṣọ ọlẹ́bí inú àlùkọ́rọ́ àwọn ìṣèmọ́ tuntun ara ọlẹ́bí inú àlùkọ́rọ́ bàbá ti sọ̀rọ̀ ọ̀sùn wọ́n ti sọ̀rọ̀ ọlọ́sùn ẹ̀ mọ́ ẹ̀gbẹ́ ẹ̀fọ́ ètò kọ́ ọmọ tó ọkọ̀ tó fi jọ kíkiri ayé ó lè àmọ̀ ọkọ̀ tó ọkọ̀ tó pọ̀ ìṣọ̀kọ̀ ọba wọ́n lè mọ̀ wọ́n lè mọ̀ ọkọ̀ mọ́tò kíkiri sọ̀kọ̀ lọ́gbẹ̀dá ọkọ̀ kíkiri àwọn ikọ̀ ọ̀gbìn ẹ̀kọ́ jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ mùsùlùmí. ọlọ́run fẹ́ káṣẹ̀ máa tó tó ààyè táwọn máa gbé obìnrin lórí ìta àti máa jọ́sìn òun la fi bá aláàjì wa bá wọ́n èsì tó bá lọ́dọ̀ ọlọ́wọ́. àdánwò táwọn èèyàn ní lónìí wọ́n kọ́lé. atọ́kí ọmọ ìyá wa ta ìsẹ̀kú òní ọ̀dọ̀ wọn láàárọ̀ yìí atọ́padà bẹ́. nínú àwọn tọ́lọ́hún sàánú tí wọ́n lo tọ́lọ́hún fún wọn sójú ọ̀nà sọ́nà mi. gbogbo àwọn èèyàn lónìí wọ́n kọ́lé ṣùgbọ́n wọn ọ̀rẹ́ ti sọ wọ́n ti bẹ́ẹ̀ lé sojádà àti ẹ̀dá tó tún náà ṣe àkọ́kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àti ó tún bá wà wá yóò bá wà ní báyìí wọn lòdì ṣàkàlọ̀ dáadáa náà máa nínú. Ajé ń kọ́lé lónìí fún ọ̀rọ̀ ti sọ̀rọ̀ kó sí ní wọn ò sílẹ̀. Wọ́n kọ́ kọ́ kọ́ wọ́n kọ́lé kájá. Wọ́n kọ́lé ajá lórí wọn. Ẹ wá bẹ̀rẹ̀ pé ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìdàlórí rẹ̀ èwo ló sọ lẹ ọ̀rọ̀ wọn àyọ kankan ọ̀tọ̀ ní dare ro ìwú christian ro mata ro dot ro ajáde ẹlílé lọ́dọ̀ kele yìí ah, ṣùgbọ́n wọn sọ wọn kọ bí ọba tó lè yí wọn ọ̀rẹ́ tó lọ ayé ọ̀rẹ́ tó lọ kúrò bá wá ń tà ní ìyàn tó ti ṣe tọmọ ìyàwó ẹ̀ ká lọ́ba níbẹ̀. ìbáwo tọmọ tá a fi lu orúkọ ní tọ́lá bá gbé wò mí tọ́tẹ́ ní láàrin ìṣòmọ́ tọ́tẹ́ láàrin. àbájáde láàrin. bàbá pé wò mí ìṣèwádìí wá ní ibi tó fún kò sílẹ̀ o nígbà tí a bá jọ mẹ́ta á lè jẹ́. bàbá ti fi sáà lè fi pé bóòlù ni àmọ̀ wù náà gbogbo ẹ̀ lọ́mọnìyàn ń kọ́ fún ọ̀fà yìí tọ́lọ́gbẹ̀ èmi àti ẹ̀ náà sáà tí ìkọ́lé ọlọ́gbẹ̀ ìyá yìí tiẹ̀ lọ́dọ̀ wa ọ̀rọ̀ àfẹ́lẹ́ òjà ara wa náà ní ìná ẹnu kálọ̀ sọ lé wa ti sàárè ẹnu yàrá yẹn náà ó sì tẹ́lẹ̀ nǹkan mọ́tà yẹn bí títẹ́ gbà ọ̀rọ̀ la ti lẹ̀ káwọn bàbá wa dà ẹbí sáà ti máa ń tún yẹ ẹlọ́ka kò ní ìdàkọ́jà ó ti yà bọba kójú lówó ọ̀rẹ́ yẹn kan tó wọn bá ní ọwọ́ àtúlé rẹ̀ wọn náà wá gbé lọ́dún náà mẹ́. láti ṣe àgbo ojú ìtàkùn òkú rà àdébìnrin ẹ̀rọ sọ ní èyí ti sàárè inú sàárè náà yìí ti orí kalẹ̀ pàápàá gbogbo yàrá tó ń gbé tó orí kalẹ̀ ń bẹ̀ òṣìṣọ́ lé sàárè láti èyí gbà ọyọ sọlọ́ọ̀lẹ̀ wọ́n lọ́kùnrin máa ń fi láàyè nítorí ọdún òfin fàyè mẹ́rin tó ń sùn mẹ́rin. àyè aṣọ ọbẹ̀ ọkọ̀ ọ̀fà ọ̀fun láyé ọmọ bẹ̀ bíbẹ̀ wọ́n sọ orí bẹ̀ wọ́n sọ bíbẹ̀ ọ̀fun láyé àgárá ìtì ọkọ̀rọ̀ náà láyé ké ó tó di wọn ìfẹ́ ké lọ́wọ́ sàlùwọ̀ wọ́n fẹ́ ká wá máa sì máa tó tó àyè yìí tí wọ́n bá débẹ̀ wọ́n ti tó àyè yìí ká máa sì máa tó tó ẹ̀ olùdọ́lọ́sọ̀rọ̀ àlùbọ̀tà àlàsọ̀rọ̀ àlùsọ̀rọ̀ tó bá kọ̀ọ̀rọ̀ kọ́ ọlọ́run wà tó ìrà àtẹ̀yìn ọ̀tọ́ ìrá wọ́n sọ fún àdébí Ibrahim àti Ismail ọmọ ẹlẹ́yìn méjèèjì tọ́ ìrá bẹ̀ síyà ẹni ọkọ náà nínú ẹgbẹ́ ọkọ ọmọ ẹgbẹ́ òfin ẹgbẹ́ káṣí lọ tó tó kí ọmọ ní ẹni ọkọ náà nínú àwọn tá a máa ń fọ ọkùn tá a fọ ọkùn lè lọ ọlọ́run fún kí ẹ sàwọn ẹni ẹ̀sìn. Ìtọ́ ìdí fáwọn tó wà á máa pò sílé. والقائمين والركعين والعاكفين àtàwọn tí wọ́n máa ṣiṣẹ́ ìgbélú mọ́sálásí sílọ̀ tá a máa ń pè ní ìsìnká. Ọ̀gá ìṣòlóòdì. Tí wọ́n máa ń bẹ̀rẹ̀ wọ rúkà yìí. Àtàwọn tí wọ́n máa rùkú tí wọ́n máa sùn dáadáa ẹ̀fọ́ lẹ́mìí nù ẹ̀fọ́ jẹ́ mi ò wà nítorí pé ní abẹ́ ṣe sẹ́yìn ṣe ṣe ìyàn bẹ́ẹ̀ gbé wájúwájú ìnáwó. ó mọ̀ pé bíi tẹ́lifọ̀ kan wá ní àwọn ti fẹ́ kí àyíká kí o àkọ́dọ̀ sì lọ tuntun rẹ̀. òun ló fi ṣẹlẹ̀ lójú ayé àtẹ́bí ìṣúná lọ́wọ́ oko kan wọnú ọmọdé àti àwọn alárọ́wọ́ oko wọ́n sì máa ń dùkọ náà lọ́kìlọ́ ọkùnrin ọ̀rọ̀ ìṣẹ́ ìgbéléta àti ọ̀rọ̀

ní máa ń fà ní ẹbí máa ń lù fún un. lọ́kọ́ wá ìwádìí nígbà òun dé mọ́sálásí òun kẹ́ òun pé ìdọ́gbọ̀n o. ọba ọ̀rọ̀ mẹ́gbẹ́ kan lọ́ba àwọn ọ̀sán ló máa dájú náà. gbogbo àwọn tẹ́ tó kọ́ wọ́n ti ní ká sí ìkọ́ ọkọ lọ. ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yọ́ sọ mo wá sọ fún akáyọ̀ padà á alábì ti jáde alábì wọn lọ fi bíríkì kan kan yá. alábì tí wọ́n ṣe ànábì ìdí àkókò ànábì òkèlè ànábì àdúró. Bẹ̀rẹ̀mọ́bì ni ọ̀rọ̀ àbẹ̀wò. Oyè kábíyèsí ti ìfàwọ̀ ìyálẹ̀ pé ọ̀sán máa ṣe kàwé. Olúwo ń pè omi á. ó máa gbọ́ mi lé kó dá sórí lọ. wọ́n bá dà sí rẹ̀ ọkùnrin náà lọ ọdún ọdún torí omi kọ́ bá túbọ̀ ẹnu fi pa ẹnu tó tẹ̀ náà ọ̀nà ọ̀gbọ̀nmi ó sì dáadé ẹ omi tó ní báyìí wọn ò gbé kalẹ̀ kí sáyìí ká àtẹ̀ tọ́ba ti jọ́ mi tọ́ba ti wọ̀ ilé ẹ̀kẹ́ lọ. kí la fẹ́ mú bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ibi inú ilé ta ti ń dọ̀tí ọlọ́ ìmọ̀tótó tàbí ìṣẹ́lẹ̀ yẹn ẹ̀jẹ̀ ló pọ̀ eléyìí ẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀mù ó fi hàn wípé yẹn lọ́dọ̀ tèmi ká ṣe ìmọ́tótó pẹ̀lú rọ́ọ̀kì kábòmí nìkan ìfẹ́nu wa. Irú ẹ̀ náà lọ́ọ́ tẹ̀lẹ̀ tó wọ́n bá tọ̀ sí ara sọ. Wọ́n sọ pé kábòmí káfífọ́ àbí káfífà. Àmọ́ ń tẹ̀lé ọdún tó pẹ̀lú ilé. Yéésù sọ ní ìsọ̀lá ìdílé ìwáyé. Nínú táà ń tẹ̀lé ọdún tó ẹni mọ́ wà, òun ni àìsàn nínú tá a tó máa ń ṣèmọ́tótó ẹ̀ àmọ́ ṣèmọ́tótó wà sọ tá a fẹ́ fi ṣèjọ́sìn wọ́n fẹ́ kí a sọ tá a fẹ́ fi ṣèjọ́sìn lọ́dọ̀ àbí kẹ́kẹ́ lọ́wọ́ àbẹ́ kílẹ̀ ni wa nígbà ọlọ́run àná fi ṣe ọlọ́run wọ́n ti yá àbáká ọ̀pọ̀ yìí ìrìn àbẹ́bí ìyá ìbàkà ọ̀pọ̀ yìí àtọ̀ rẹ̀ yọ màmá má jẹ́ sí mo wà sẹ́yìn bá ti wà bí aṣọ ọ̀rọ̀ sóòlù kẹrin ìlú sọ̀tọ́lá ó ti jọ́ ká òun wọ́n ti tẹ̀kọ́ ọmọ tán bí wọ́n ti tẹ̀kọ́ ọmọ tán báyìí òun làná ti wú aṣọ yìí kó ti kú òní ìgbàgbé ìtòsí kìlọ̀ yẹn ọ̀wọ́lé lọ àlà ẹ̀sẹ̀ fún àwọn tẹ́sà ní tìyẹn wá wọ́n ní tuntun ojú omi tó fi fa sọ ó sì wà láàárọ̀ wa. ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bẹ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ìkáwé yẹ ẹ̀sáyà. lẹ́nu tó tó wá ìgbà tó ẹgbẹ́ ìkáwé mi ìkáwé mi ò fi kàwé ẹ̀sáyà. tọ́ba ẹ̀sáyà ni àbẹ́bí ọ̀sẹ̀ tó dé wọ́n wá sọ fún wọn wípé wọ́n ti kàwé. ìkáwé ti ń ṣe tó fi lọ wọ́n lọ kó aṣọ olóyè ẹ̀kọ́ kan. ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀jì ni wípé omi ti wà lára aṣọ ẹ̀kọ́ lórí tuntun kò sọ aṣọ yẹn gbà ní omi fọ́ olùdí sọmọ ọ̀dọ̀ rẹ̀ yẹn nígbà tó bá tó ń gbé. ìgbà tó kí òórùn náà máa ṣiṣẹ́ ìmọ́tótó tiẹ̀ lọ́tọ̀ òní wọ́n máa ń pè ní àtọ̀ ara kìkìkì. ìgbà tó mo máa ń ṣe tiẹ̀ òun ni gbàtà àbárò gbogbo ọgbà tí òòrùn tọ́ba ti pa tó ti gbé òòrùn ti mú ẹ̀gbìn ẹ̀ oṣù lọ. òun ló bí irú bí ìsìn tá a bá fẹ́ kí ló fẹ́ ọ̀bá rẹ tí ọ̀bá rẹ ní sórí kankan ó lè tó sórí iye ìwé kọ́mọ sí lọ. wòjú ìdájú yíyà là á tó màtíjà ìwà tó kọ́ ọ̀rọ̀ lóhùn. àlẹ́ mi nínú kan báwo tí wọ́n ṣe fún mi tí wọ́n àti fàdé bí ọlọ́run kankan gbogbo rẹ̀ pátá kò ní ṣe mọ̀sáàtì wọ́n ti lè sọ́nù. sórí ìdẹ́ta wá wà yìí ìmọ̀ bẹ́ẹ̀ ní ẹran ọ̀sẹ̀ ládùúgbò yìí. dáàbò tí ìtọ̀ sílẹ̀ yóò ti tọ̀ ọmọ mi kò ti yàgbẹ́ síbẹ̀ alẹ́ sọ fún apẹ́sẹ̀ ìyàbá tó ń bẹ̀ tó kírun òde láì lòdẹ. kí ni ẹ̀rí kí làwọn ti lè mọ́tò bẹ́ẹ̀ ń bọ̀ mọ́tò àbómi lọ kálọ̀ bí kọ́ wọ́n ní kò òun ti pa tó ti pa lóye tó ti gbé kò sí wọn. ìyẹn bẹ́ẹ̀ pè ní àtọ̀hárá ìtẹ̀jú fíìlì. torí tí ọba níbẹ̀ ni ànábì òní sọ fún wọn ju ìyá sí ìyá la àrùn tó máa ti dẹ́. wà á sọ hóòrà níbi tó àwọn àlẹ sọ fún mi pé tó tó fi wá fún omi lọ fi ta ládàá sí ìtọ̀ lágbára tí mo kọ́ sọ níbi tó ń gbé nulé lọ́tọ̀ tí ò ní ràn wọ́n bẹ̀ níbi tí wọ́n pa ọ̀sẹ̀ ẹ̀. nínú kàtà àmọ́ tí wọ́n tó tó ẹ̀ yẹn ó ti méjì ó ti méjì. ẹlẹ́kẹta nínú tá a tó wọ́n tó tó ẹ̀ lórí ti ara wa. oríṣi ara wa yìí ayé àkùkù àròpé wa ọlọ́ọ̀lẹ́ ayé ọ̀nà bíi máa ń dà kọ́. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فطهروا وإنكم ثم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لمستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم ويتم نعمته عليكم لعلكم تشكرون. الله يحييك nítorí ọ̀rọ̀ táwọn olóògbé wà ọ̀rọ̀ kan tuntun. Yà ayọ̀ ẹlẹ́bí àmàlú. Ọlọ́run ni mo tún fẹ́ ìtẹ̀lé gbàgbọ́. Ìdá tún tún ilà sọ̀rọ̀. Ẹ bá ti ṣe sẹ́ẹ̀dà níyàwó pẹ̀lú lọ kí o báyìí. Bọ́lá ọ̀hún. Bọ́lá ti lo òdùwà fún. Ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ ọ̀ka orí ara yín, ẹ̀kọ́ kọ orí náà. Wà ẹ́yìn tí ìyàgò ẹ̀wọ̀ gbogbo ọwọ́ yìí. Ilé máa fífi àti ìtú ọmọ ẹ̀wọ̀. Ẹ́yìn tí ìyàgò ẹ̀wọ̀ gbogbo ọwọ́ yìí. Ilé máa fífi tá a máa ṣe tá a máa lo ọwọ́. Ẹ̀rọ ní oṣù tó yí fóònù ti gbẹ ọwọ́ ọwọ́ nígbà tó fẹ́ ọwọ́ bọ inú omi. Tí ó bá wá padà ní ọwọ́ ìlú ni ó ti gbé bí ààrẹ àti àkọ́kọ́ tó ọkọ́ wẹ̀ tó ọgbẹ́ ọwọ́ ọwọ́ yẹn ọ̀fọ̀ ìpínlẹ̀ o tí ìwọ́nú ọ̀ràn yà wàlá. nígbà tó wá fẹ́ padà wé ọwọ́ láti ibi ọmọ níkàlẹ́ yìí òun ló ti lè tó wà ayé sí àpolówó gbogbo tí sọ̀rọ̀ ọ̀yọ́. wà á ti ẹ̀ wà á kẹ́kẹ́ lọ́rọ̀ ọwọ́ rẹ̀ bọ́lá bá gbọ́ yìí. a gbé láti ibi ọmọ níkàlẹ́ ìlànà ọ̀rọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́. wàǹdà ó bí wọ́n fi kún un ẹ̀fà orí ẹ̀kúnà lẹ́rù oṣù. Fa àwùjọ fún ilé ìka bẹ́ẹ̀. Ẹ̀wẹ̀ ẹ̀yìn ti gbogbo ẹ̀. Ẹ̀fọ́ ìjẹ̀bi kàkọ́ sẹ́kùn rẹ̀ torí ẹ̀ṣẹ̀ tó tóbi òun ni kéèyàn ọ̀sàlùwàlá kí omi ọmọ lè rí ìka níbi kókó sẹ̀. Ẹ̀yẹ bá wà lórí irun tí ó fi rí tómi bá ti kù lára rẹ̀ bọ́yá ní sọ́lọ́ ní omi ògbà ẹ̀kọ́ mi ọ̀sẹ̀ fún mi ibi rògbà tàbí tó nírun ní orí òbí ọ̀sẹ̀ kò fi ní orí rẹ̀ o lè mú ewu wọ́pọ̀ síbi omi tó wà ní orí ẹ̀ kó kra ní sí omi òní máa tó lọ. ọ̀dọ̀ máa ń kọ́ ẹ̀sẹ̀ já. olùkọ́ àgbọ̀ lójú yẹn yé wà á yẹn lórí wà á lórí tó wà nínú ìlà àkọ́bí ìlà nínú náà. àdébìyí kékeré ọmọ abá gbogbo ẹni tó sàlùwàlá tí kò dé kókósẹ̀. mílẹ̀ náà nínú náà lọ́wọ́ àwọn abẹ́ẹ̀sì wá ti wò pé kí ni ọ̀wọ́ náà ṣé ó sì ní gbogbo ẹ̀dá ọ̀wọ́ náà ní àti kókósẹ̀ èwo ni ọ̀jẹ́ kọ́kọ́ rẹ̀ lọ́ba ní kókósẹ̀ rẹ̀ ọ̀wọ́ náà níwọ̀n fún ìwọ náà kí ẹ̀fọ́ má wọ̀ náà bẹ̀rẹ̀ kí lọ́wọ́ àmọ́ gbé kókósẹ̀ kókósẹ̀ ta lọ́wọ́ náà. wà á Títí ẹgbẹ́ bàbá ń bẹ lára rí ẹ láti fọ ọlọ́mọ láyà ọkọ àtìyàwó. Pàtó àwòrán ẹ̀ tẹ̀wọ́ tó kò ẹ mọ́ra o. Bàyì kóńtò máa ń bọ́. Ẹ lọ wẹ̀ ìwé ìdílé yẹ oníkáwó mi àkọ́kọ́ sàlùwàlá bá ti sàlùwàlá yọ tá a bá ti ṣe àkómi lọ́sàkì kọ́kọ́ àbùkù ara wa ó lè bọ́ sábẹ́ sáwà kò ní omi ọ̀dọ̀dọ̀ yà á sí ewu ara sí mẹ́rin àti sí mẹ́ta. Gbogbo ọ̀nà tó ọba fi lè wẹ̀ tó fi fi kọ́ka gbogbo ara rẹ̀ òun náà lè lòfin. Ó mú ìwẹ̀ àìdọ̀, ó mú wẹ̀ nìfà. Tóbi bá bá ti kọ́ka gbogbo kí. Bẹ́ẹ̀ ni wọ́n wá jẹ́ pé fàfọ́mù àní lọ́dọ̀ kádàrà wo ni táwa ní. Bí èèyàn àti ẹ̀ pẹ́pàbọ́lá fi láàbì wọ́n wọ́n a lè wá gé ara wa sí mẹ́ta kọ́kàn wo lè balẹ̀ tó omi yẹn ọjọ́ kàyàrá kakọ omi agbáyé bí ọ kálíwé omi ti kárí gbogbo ẹ̀ káwá ọ̀gbẹ́ látọ̀ lé bèbè tìbí kálíwé omi kárí bèbè apá wa láti lè bèbè káwé ti sàn. àwọn náà ti máa ń ṣe báyìí láti agbáyé bí ọ̀rùn.

mọ́tò ní bírèkì pé jimá ti tó jẹ lọ wẹ̀ ọba bá lé gbogbo bí ara ọ̀ nàìjíríà kọ́ wẹ̀ wẹ̀ jimá ọmọ tẹ oṣù gbogbo ẹ̀ ọba jáde ọkàn fọ́ra ni. eléyìí ti wẹ̀ jimá. tó o bá kọ ara sábà yẹ lọ́wọ́ àti nàìjíríà tó mọ ẹ wẹ̀ ìwẹ̀ jimá. bó o ṣe máa ń ìwẹ̀ jẹ́nẹ́bà ìwẹ̀ àìdọ̀ ìwẹ̀ nípa ìyẹ́gẹ́lẹ́ وإن كنتم مرضى أو على سفر ẹ̀sìn bóyá bí ọmọ níka tẹ̀sẹ̀ ilé wo òbí bí kò sí káyà wọn èyí kò ṣe ni wípé pàápàá báyìí fún ọmọ bíbá plásà ti tàbí ọmọ àlejò máa ṣe gbogbo orí kí àlọ́ láyè wá fọ ẹsẹ̀ yẹn kàjú àtàpàpọ̀ yẹn sílẹ̀ sọba tí wàá fọ gbogbo ẹsẹ̀ tán wàá rọra fi omi omi tó kù bí ọwọ́ rẹ̀ kò sí kó kù omi fi ra omi bandage yẹn tàbí plásà pẹ̀lú pé atọ́ yìí ẹ̀wá lè fi lè rè pé gbogbo tìrì ẹ sọ fún pé ìdájọ́ tó mú mọ́tò òfà ìlú wa tó ní bá a lò bàbà ta òfurufú òun ló gbé wọlé tí plásán àbádéjì bá ń pè ní arìnrìn ó lè fún mi rọra pa lórí tó ní ìwẹ̀ òun ló gbé sọ́ọ̀sì tí ó nípa jẹun báyìí tọ́ ọ bọ̀ tọ́wà lẹ́sẹ̀ rẹ̀ sẹ́yìn tó bá ìṣẹ̀ máa bọ̀ ó lè kó wàhálà wọ̀ sọ́yà tó ń bọ̀ wọ̀ ìmọ́tótó ti wà ṣáájú kó olówó ọ̀gbìn ọ̀rọ̀ àfọwọ́ pa sọ́ọ̀sì yẹn olóbi lu láwà ní èyí tí mo wé ẹlùwẹ́ ló yí mo yí mo yí tí mo bá fẹ́ sàlùwàlà ó lè ṣe tí mo bá ẹsẹ̀ mi kí mọ́ sí ó lè jù ó lè fún mi pa orí rẹ̀ ní ìtòrí wípé kò kú òní orí òun náà ti wà nípò bí ìgbà pé yẹn pa orí orí. Thank you ètò ń rọ̀ wá. ṣùgbọ́n bá ẹgbẹ́ láwà ní ilé ìyá tàbí orí tàbí orí tọ́wọ́ àgbẹ̀ ó lè gbé bẹ́ẹ̀ sí ìmọ̀ náà orí tẹ́lẹ̀ lọ ọlọ́run lọ́rẹ̀ tẹ̀lé sí ìmọ̀ orí tọ́gbọ́n òfin ẹ̀ ti tún lọ́gbẹ́lọ́gbẹ́ lè yóò tún gbé padà ìyá lè má pa irú rẹ̀ ṣùgbọ́n ìbáraẹni bá tẹ̀lé ọlọ́pàá méjì ń bá bàbá wa èmi tó kéré sí ìmúlá Ètò ọ̀ẹ̀kún tó máa ń rẹ̀ àwọn àtàfàrí. Ọlọ́run ìyá lọ́wà nípò pé àìsàn ṣe. Àwọn àtàfàrí. Tàbí wà lórí ìrìnàjò. Àwọn ọjà àádọ́mẹ́ gómìnà lọ́ta ìsì. Àbẹ́nìkan dé láti ibì kan tó jẹ́ kọ́ọ̀lì. Lọ́mọ́ pèlè kọ́ọ̀lì tù. Òun níbi tó jìnà táwọn èèyàn. Sẹ́yìn òkèlè ni nítorí pé ìyẹn lọ lọ sí pé yóò sí ní rí ìyẹn lọ yàgbẹ́ lábàbá wa fi sọ ìgbà tẹ̀lé káyìí pípọ̀ lọ sí gáìsì àyà ìbámu ni ọjà àádùn fún nínú ẹ̀yọ́ àyè. èèyàn tó wá láti fi kan tó dìnnà lọ yàgbẹ́ ọwọ́ abẹ́ àwọn ọ̀gá sọ̀rọ̀ mi bá àti láti wọ̀ pẹ̀lú ìyàwó yìí. fàlàǹtà ti dùn máa. ẹ wá wo mi tẹ́sí rẹ̀. bàbá ẹ̀ máa mú sọ yìí ká sọ yìí bá ìtọ́pàá ni wípé sẹ́wọ̀n pé yọ ọbẹ̀ tá a bà dà sọ pé yọ ọ̀sán wà lá kò sí rómi ètò pé wọ̀bẹ̀ ni wípé yóò lò kàn ní ọlọ owó kùtà tí ọba rómi bàbọ́tọ̀ kò rómi ọlọ owó kùtà àpò kùtà tọ́ra àmà ntọ́jáde ìwúlẹ̀ òun náà lò kùtà ètò wa tá a fi lé lóye pẹ̀ a lè lò kùtà náà láti fi ìmọ́tótó ibi tá tàbí bí tá a ti ṣe tó sáré nígbà tá a bá ní omi ètò mú àwùjá àádọ́ fún mílíọ̀nù ọ̀rọ̀. àádọ́ mi fún mílíọ̀nù gáàrí sí àwùjá àbàtúntò àtàlídú àlà bàtà ya máa mú sọ̀rọ̀ ìdá. ẹ wá fún mi sọ̀rọ̀ ìyá rẹ̀ ọ̀gbọ̀n bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ àwọn káwọn máa gbé ọ̀pá wá látẹ̀lé sọ̀rọ̀ òbí máa nà sọ́lá tó ní ẹ wá ètò fún ọ̀sọ̀ pẹ̀lú náà ọ̀tàlì àmàmù oní òfì jẹ́ sọ̀yídá òfì jẹ́ ẹ lọ wá sọ̀yídá sọ̀yìnbá nítorí ipa wa ń wá tá ń lo ìpè láti sọ̀rọ̀ láti so ìpèsè tó lọ́ọ́ wá láti so kọ rẹ̀ bí àtàyẹ̀wò nínú lóga sọlá nígbà téèyàn wá ń kà bàtà yà máa ń ọlọ́ọ̀ni ẹ̀ lọ wá sọ̀yìndá. ìdáńtọ̀ yìí bá. ìgbà tó ṣe sọ̀mà. Ètò wípé ọwọ́ a máa wọ ìpẹ́lẹ́ síra wọn pé ìpẹ́lẹ́ àdìwá ìtìmọ́ ti di ara e. o. Lọ́yìn ìbá tẹ́ wí ni wípé ó ṣe wàhálẹ̀ ó ti di sọ́gà olùsúmẹ̀. Ilé ti ẹ̀ dà ilé ti yí dà olùsọ́yìn ìbá tẹ́ sọ. Ètò pọ́wọ́ a máa fi ìpẹ́ wọn ìpẹ́ ìpẹ́ wò. Kólókòrò àlàyé mi ẹ̀sọ́. Ọlọ́run ọbẹ̀ ọbẹ̀ kọ́ wa ní sàyẹ̀wò. bóyá wẹ̀ náà la yẹ ká wẹ̀ táàbù ni àwọn ẹ̀wẹ̀ jẹ́nàmà ni bóyá wẹ̀ haidọ̀ ni bóyá wẹ̀ nífàsì ni ọ̀wá sómi àádùn ìpẹ́. bàbá wa fẹ́ ṣe kiri fún ọ̀rọ̀ wẹ̀ pé ṣe wá omi pé lọ́wọ́ máa fi ìfẹ́ sí ara lọ́rọ̀ kì í báyìí kì í bẹ́ẹ̀. ẹ̀sọ́ lọ fi òṣèré o ọ̀sà ló fi òjò òyìnbó ẹ̀rọra fọwọ́ lélẹ̀ ọ̀rọ̀ra fi gbára wọn díẹ̀ tòmí pọ̀ ọmọdé tó ń gbé pẹ̀lú náà ló ń gbọ́dà kékeré tí màá fọwọ́ gbára wọn díẹ̀ sẹ́ni oṣù níbi tó ní pọ́ńpọ̀ fọwọ́ lélẹ̀ bí ẹ̀kún bí àkútọ́ ọ̀pọ̀ ó lè wà ní ulẹ̀ tí ó wà lóṣù pé kọ́mọ́dé pé tó ọba fi bọ́ọ̀lù yọ̀ ọ̀la kọ́mọ̀ jẹ́ pé yọ ọkọ̀ ọ̀la mẹ́lẹ̀ ọ̀la fi gbàdé tọ́ba ti fi gbà tí èèyàn bá ti ṣe yẹn pẹ̀lú òjò. Bàbá òbí wo dùn ìfún. Bẹ́ẹ̀ bá ti wá mú ẹ fi bọ́ òjò yìí. Wà á di kún mi níhù. Ẹ tó wá fi bọ́ ọrùn ọwọ́. Ẹ wá fi léèrè pé níbo mo ti wá rọrùn ọwọ́. Tí mo sì túmọ̀ tí mo túmọ̀. Wà á di yàtúndínlá ìgbà wá wí kì í lé bọ̀ nígbà ọlọ́run fẹ́ kí ti àlùwàlà ó débọ̀ ọ̀dà bọ̀ máa mọ̀. olúwa ayé di àpò ìlànà ọ̀fíìkì kó mọ̀ pé léwu ó débọ̀. ṣùgbọ́n kò débi káyà mọ́. wà á di fún mínú. ọ̀sọ́ wípé ìlànà ìmọ̀ ọ̀fíìkì ọ̀sọ́ pé kó débọ̀ ó bẹ fún kótó yàtọ̀ kù tó o ṣe tó o ṣe débọ̀ lẹ́nu. alukura náà ló ń sọ̀rọ̀ nígbà tó fẹ́ kálùwà ló dé ìgbọ́ oníwà ẹ́ẹ́dìyà fún. ilẹ̀ ìmọ̀ràn fífi. nígbà tí wọ́n sọ ti sẹ́yà mọ́. wà á yí fún mímú. mímú tún ni kìí ṣe fún tún tẹ̀sẹ̀ tó fi ọwọ́ tẹ̀lé kejì. ó ní mímú nínú èyí tó fi bọ́ ojú náà ló fi bọ́wọ́. lọ́yẹ̀ tà tó fi pòròpótà bàbá àbá. Ètò òfin bọ́ọ̀lù náà ló fi bọ́. ọ̀rọ̀ wọ́. Bẹ́ẹ̀ni bá mọ̀ wò ṣe ti bá tí mo ṣe ní àyà ìfúráàlù tí mo fi sọ pé àní ṣe béèrè Torí lọ, nígbà tí ẹ ti sọ wípé nínú àdùwàlá tẹ́sí ní ìlànà rọ́ọ̀fì. Lọ́dọ̀ àwọn olùsúlù ti kì í. tá a bá ti rí wẹ̀ tá a kò délé irú dàbí ẹ̀ lánàá ni lóòótọ́ ni. ìjọba ẹbí mú mi ò ẹbí sọ̀rọ̀ tí ó fún mi ni wípé ọyẹ kí ẹ fẹ́yà máa lò a ti sọ́wọ́ ó dé bọ̀ nígbà tí lè rí ìlànà àrọ́ méjì ní ìtàgbà lókè lókè. ó lè sọ fún mi pé ẹ̀rí wẹ̀ mẹ́. kílẹ̀ mi yóò sọ wípé ọlọ́run ní pàtàkì irú rọ́pàá níbìkan. mọ̀mìnà nígbà tí ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ìkànnà ó ní ẹgbọ́ kò lọ́rùn ẹrú mọ̀mìnà tó tó òdòdó nígbà ó dé mọ̀mí ó ní wàtàrí òkúrọ̀kọ̀ba kò fi pé tó jẹ́ olùgbàgbọ́ òdòdó gbogbo àwọn àbá àdé ẹni bá gbọ́kùn ẹrú ibi tí wá fi ìdólùgbàgbọ́ òdòdó sí kí ló dé tí àfiwájà pé yóò dojú gbàgbọ́ òdòdó yìí náà. ajẹ́pẹ́bí tọ́lọ́wọ́ òsì fi ìdánimọ̀ àrọ́ fìtì sí wíwẹ ọwọ́ ajẹ́pẹ́ àmùwọ̀ náà níbi àmùtìbí tó fi sí àmùwàgbà tí àkọ́rọ̀ ń jọra wọn. ìsèmi náà wà sọ fún mi pé tí ọba ti rí báyìí àjẹsí wípé sẹ́nu ọ̀pọ̀ wọ́n nígbà ọlọ́run sọ wípé. àsáríkù àsáríkọ̀ fọ́kítà wù àìsíyàwó ma ó lé ọkùnrin ó lé obìnrin lórí ọwọ́ ọlọ́wọ́ òfìkú pé káṣe ní ìmọ̀ ìwọ́ tó ní ká sí ìgbọ́ àìsí lómi mẹ́fẹ́ tó ní ká sí ìgbọ́ ọlọ́ọ̀bá sáyàmá ó bẹ̀rẹ̀ pé tá a bá fẹ́ gé ọwọ́ olè ájò náà lé ìmọ̀ yóò sọ fún apẹ́ rárá kí ló dé tó fi yá nílé lẹ́yìn yóò pè torí pé ńgbà ànábì ló dájọ́ òkèdè ìbọ̀ràn ọkùnrin sọ fún pé kò sí múra rẹ̀ torí pé náà àdéhùn tí wọ́n gbà wá nígbà ànábì ló ṣe tàyà mò fún àwọn sàábé òṣèré sọ. nígbà tí ó ṣe tàyà mò fáwọn sàhábà òṣèré ìbọ̀ràn àìdí ìkúnlẹ̀ nínú. ìfẹsẹ̀ ọ̀rọ̀ pọ̀ pàápàá sùúrù bí kìí sọ lọ́yẹ̀ ìbátan pẹ̀lú ojú ṣùgbọ́n ibi tá lọ kò jìnnà. Èso mọ́lá lòdì sí. Ọlọ́run ní sáà fi ṣiṣẹ́ fi èpè rọ́pò omi bẹ́ẹ̀ bá di wípé àfẹ́ kí dààmú kàkó sí fún un. Ẹlòmíì wá bẹ́ẹ̀ mú wa tó jẹ́ pé ẹ̀sìn òye ó sì ń fi ìyà jẹ. Ó tútù bá mu, ó lè fẹ́ ara, ó tútù ẹlẹ́ọ̀pẹ̀ mọ́tàlúwàlá yóò bá wa tẹ́tẹ́ yóò bá wa padà lé lọ́mọ sọ wọ́n lọ sọ fún lórí wọ́n ló fi àjẹrè. ẹ̀sìn òwe àjẹsẹ̀ kẹta máa ń fi pé bọ̀tà ló ta fi àjẹrè àmì bẹ̀ kọ́ lọ́wọ́ lè mọ̀ kọ́ lọ́wọ́ lọ́wọ́ òwe òwe àjẹrè. ìdúró àwọn ìyẹn jẹ́ alẹ́ ìkómìnà àròjì. kí ló wàá pé àwọn ẹgbẹ́ rẹ̀ ti ọlọ́run òfin ìyàlú ẹ̀ kọ́ńdà ló alámúrú ìdàdọ́ ìtàgbà wọ̀nyí ìdàdọ́ ọ̀rọ̀ ẹ̀ ti wá lù tọ́ba ti lè lè mọ́yàn ẹ̀sìn ó sì bá láyàn wọ́n náà kájọ tí ó fi fẹ̀ tó fi fi lọ. tọ́ba ti wá fẹ̀ fún ọ tó lè lómi dà ọ̀gbọ́n ló sáyà. ṣùgbọ́n tọ́ba lè mọ́ tó lè lómi ìdáta lọ sí ká. olùpàgọ́ ti wáyé ọlọ́run ló wọ̀ ẹ̀mí rà sí ilé màá fẹ́ lè ara yín la. ẹlòmíì bọ́bá wọ ọmọ sáà ti di abẹ́símọ́kì tó lò wá sú tọ́fẹ́ máa rọ̀ lẹ́yìn ìgbà tó gbọ́ sún ẹ̀dí báyìí ẹ̀dá pa òyìnbó sún tó fẹ́ rọ̀ yìí ẹ̀dá tí wọ́n bí lu àpò mọ́ ṣáì àrẹ tó sọ nípa owó òun ṣe bẹ́ẹ̀ àìsè kan bàbá rọ̀ ọ̀gá kò rí bọ̀. ọ̀rọ̀ mọ́ fi ara rẹ̀ lábẹ́ rẹ̀ ẹ̀sìn mí ẹni tó fẹ́ sìn kalẹ̀ ó ní kó kírun méjèèjì pọ̀ èyí tó jọ ó fi máa pa ọgbọ́n wà kí ṣáì ẹjẹ mọ́sídìí àti àyùbọ̀ kálùbọ̀ kọ́ nínú ilé rẹ̀. bí wọ́n bá fẹ́ràn òjò ẹ̀ lórí ọ̀fẹ́ràn òjò gẹ́gẹ́ lórí ìdí ẹni ẹni fẹ́ẹ̀ kalẹ̀ lórí gbogbo wa ni ọ̀gbọ́dọ̀ sórí ikọ́ òjò wọ ẹja ní ọ̀fẹ́ràn omi ẹni òní ìgbẹ́ ọjọ́ fún wa sínú kí ni èrò mi. yóò kó yóò kó bí kí náà yóò kó bá ẹni ní kàkìkọ̀ ọlọ́run wọ̀ ẹ kíkí ni. ìyájá aláàrẹ kò mí lára dé. ìpẹ́ tó ti gbòòrò kankan fún yín kẹfẹ́ ìṣe ìṣẹ̀lẹ̀ ti wá pẹ́. wàlá kì í ní kúrì tù ní yúbà ìwà fún. ọlọ́run tí mo sáà ń wá tí fi múlẹ̀ ìmúlẹ̀ ni pé mo sáà kẹ̀kẹ́ wà mọ̀ tó. wàlá kì í ní orí ìṣẹ̀lẹ̀ ìwà fún. kẹta ni wà mọ̀ tó tó ìgbẹ́kẹ̀ máa ń bẹ̀rù sí Ọlọ́run sọ fà ní wípé ìlú tí mo ní ìbẹ̀tẹ̀ wà rẹ̀. Mo fẹ́ ṣàṣetí ìdẹ̀ra nílé lórí. Làlàkó tọ́jú. Bẹ́ẹ̀ni máa dúpẹ́ fún mi. Ọlọ́run sọ fà mo fi ṣe ojú tí mo sọ. Àkìdélẹ̀ lókèrè ni o. Ẹ bá fẹ́ gbọ́ tún ẹ̀ dáadáa. Ọlọ́ bá wọn àbá wa. Ẹnu ìta àríwọ́nù wà sí wọn lárọ́ ẹ bá dé òta dúpọ̀ àgbọ̀lá gbogbo mẹ́rin yọ ọmọ àgbà ìjọba lè ké wúwo rẹ ọlọ́ba lè lé fún wọn àánú fún wọn. ọgbẹ́ ìjà ń fa alára ń wí o kò sí kéwù tuntun náà wí kéwù wọn náà là kéwù bàbá àgbà náà tó náà là ń kéwù ẹlòmí sì kọ bàbá yẹn lé àrùkọ wa kò dúbẹ̀ máa ní kí mo fi olùkọ inú ẹ kọ́. àlùkùtùkù ràṣẹ àdùnwá sọ láyé. ṣé ìwà ọmọ kéwù náà ń kọ́ ọmọ kéwù mi ìdùn kéwù náà bàbà. sọ̀rọ̀ ń bá gbà máa. pẹ̀lú bí bọ́ọ̀lù kẹ́kọ̀ọ́ fọwọ́ pé tí lọ sí àwọn òṣèlú àjọ kan fọwọ́ pé. káàmù àgbà àdáàbà kí èlùmí ìyí.

tá a fẹ́ fi ṣe ìmọ́tótó ọ̀rọ̀ àwọn àbá tó pọ̀ lórí ẹ̀ wọ́n pín omi sí mẹ́ta tọ̀hú tọ́ ìlú nẹ́ẹ̀sì tọ̀húrù lomi tọ́mà tàlẹ̀ fún kama omi tọ́mà tàlẹ̀ fún kama tọ́hì olomi tọ́mà tàlẹ̀ lò ṣùgbọ́n àdìsí fún kama kò sí ìfọ̀ kama ẹlẹ́kẹta olùmísọ́jẹ́ tó nírọ̀ra ìsọ̀rọ̀ níbẹ̀ nítorí mo ti ní ẹ̀sìn níbi táwọn yorùbá ti ń nà ó ìtumọ̀ ẹ̀ náà ni pé ọbẹ̀ gbẹ̀mí ọ̀rọ̀ pé ìdíjọ́ ọgbà máa ń lọ́rọ́wọ́ ní ìjẹ̀kọ́rù. Omi tọ́ mọ́ tó lè fọ̀ kàn gbogbo ìgbà tí abáfẹ́ momi tó mọ́ tó lè fọ nǹkan mọ́ nígbà tá a wà ní ilé kéwu ojú ìta tètè máa fẹ́ wọlé kí àwọn kéwu wọn máa ń yàtọ̀ ní ilé ìtura wọn ìwọ̀n bá la a máa ń rí gbogbo nǹkan tún palẹ̀ tàbá wà ní ojú ìta báyìí. omi tó mọ́ téèyàn lè fi tèmọ́tótó òun lomi kí ìròyìn mẹ́ta bá ti fi sáré láwùjọ tá a wo àwọn ẹ̀ tó sì gbó. Ṣé ìgbésẹ̀ àgbésẹ̀ wá sí àwọn kìrìsìtẹ́nì kọ́ rẹ̀? Àwọn àlejò mi léèrè wípé omi bò láti máa wẹ̀ nígbà sọ̀pọ̀ ní pé omi ọwà kọlọ́lẹ̀. Àbẹ̀ ẹ̀kọ́ lẹ̀ ṣe ní lẹ́tọ́rà sọ. Nítorí sọ sí bẹ́ẹ̀ kẹ̀sì bẹ́ẹ̀ kẹ̀sì bíá. Omi wà ọ̀lẹ̀, omi ò ní àwọ̀ ọ̀làwọ̀ bẹ́ẹ̀ làwọn àfẹ́sì tẹ́lẹ̀ kọ́ wa lẹ́sìn náà ti gbà pé omi òkè kí ni ọ̀la wọ̀. bí abọ́ tó òkú sí bá ṣe rí bẹ́ẹ̀ lómi ló sì rí. tàbá kù sínú abọ́ dúdú òmò ó lù. tàbá kù sínú abọ́ pupa yóò pupa. bómi ṣe wà ní ọ̀la wọ̀. bẹ́ẹ̀ ni bá wá ku omi sínú abọ́ funfun tó ń kọ́ ọ̀dùnú wa àtọ̀fà bómi yẹ bọ́ ọba lè mú olùmọ̀ tẹ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ sí. Àlámọ̀ yìí ńlá ìgbà tá a lè kó lè fi omi tí a sì sínú abọ́ funfun tó dúdú tá a lè sè lọ́tótó á padà sórí ilẹ̀ tí wọ́n ti wù wá. Tàbá wá lórí ilẹ̀ tí wọ́n ti wù ú bóyá omi odò ni bóyá omi kẹta ní pé ilẹ̀ yẹn ilẹ̀ fún ilẹ̀ fún olùkọ́nà yìí adéṣe ilẹ̀ dúdú ni a sọ pé wo omi yẹn adéṣe ìwàsótó adéṣàlù àlà adéṣiwẹ̀ níbi torí wípé àwọ̀ ọlẹ̀ tó ti jáde nìyẹn wá. tàbá sínú abọ́ funfun ó máa gbọ́dọ̀ kiri àdìgbò a padà sórí ilẹ̀ tí wọ́n ti mú wá adórí ilẹ̀ adúgbò ilẹ̀ ilẹ̀ kéde ilẹ̀ kéde ilẹ̀ kò tẹ́lẹ̀ yìí àwa lọ tọrọ àjọ àwa níbi kan tó yẹ sísàn wá adépébi tó tó sọdọ sí ojú oró ti sí lórí sẹ́nà ojú oró rèé ó ti kò sí lórí tàbí igbó ti kò sínú ẹ̀ kọ́lọ̀ ọgbọ́n yẹn àgbà pé lọ́jẹ́ kómi yẹn ó grè nínú àbọ̀tà àdìsí lọ. ìnáwó ìkànnì ojúmọ́ pa nǹkan mẹ́ta sáwù òun ni àwọ̀ ìnáwó ẹlẹ́kẹ̀ẹ́jì onípa náà. táwọn ẹ̀ bá dà ṣùgbọ́n gbà tá a fi sí tá a fi ṣe àfiwẹ̀ làbàbà òórùn ó ń wù jáde. rúrù sí rúrù àdìgbẹ́pẹ̀ ní rúrù jáde. ààrẹ tó ní ẹsẹ̀ wọ́n tuntun. àmì ẹ̀dẹ̀ ríṣù ríṣù ìlú fáàmù ìgbàta kéwù. àdìgbẹ́pẹ̀ sàrùbẹ́sà máa ń mú òórùn kọ́ máa ń máa ṣe sí omi lẹ́nu bàbá bomi ẹnu bí sọ́ba jẹ́ omi kàdá àtìmọ̀ sọ́ba jẹ́ omi odò àtìmọ̀ sọ́ba jẹ́ omi tí ń jáde lẹ́nu ẹ̀rọ àtìmọ̀ ṣùgbọ́n wọ́n sọ fún akómi yìí fún mi ẹ̀rọ ṣùgbọ́n tá a gbà tá a mọ̀ sẹ́nu tó fún wa ní òun kan àwa béèrè ká òun yìí níbo abéèrè ti tẹ̀sí gbogbo wa sọ́ba jẹ́ pé ní wàá mọ̀ ní ọjọ́ kòkó omi ẹ̀rọ ni wọ́n pè ṣùgbọ́n fẹ́ máa rọrùn bí ìgbà pé ọkàlẹ̀ sábà jẹ́ pẹ̀lú àmọ̀ ni wọ́n ti wù ú àgbà tó tó bá pẹ̀lú àmọ̀ olóòórùn kẹsì máa mú wa ẹni bá pẹ́ lé tó mú mi àmọ̀ dáadáa yóò dà o á ti mà wípé òkè tó dási láti lò ó tí ọba tí wọ́n jẹ́ yẹn tó ohun rẹ̀ bá ti yàtọ̀ sí ìta àti láàbù mi wá omi yọ̀ọ̀dà àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n mi tó jẹ́ tó yẹ sáàlì ọmọ àlùkò tá a máa ń lo fún bí omi tó ti yí pọ̀ mọ́ kankan bóyá nǹkan yẹn mọ́ bàbá pẹ̀lúwe gba àdídà lórí ẹ̀ tó ti yí padà. Oh, ṣe máa rí lọ ṣe máa rí lọ. sọ̀rọ̀ jọ sí lọ. ìmọ̀ bí kí n bá rí sí ìmọ̀ bí kí n máa rí. nínú àwọn kátà máa fi ṣèmọ́ tuntun lu omi kò ti sọ fún wa. tómi bá wá jẹ́ pé ó ti dẹ̀gbẹ́. onírò àwọn ọ̀nà làá máa ń ta ṣèmọ́ tuntun omi tó jẹ̀gbẹ́. bóyá kú omi yẹ kalẹ̀ láì sẹ́yìn. ibi sẹ́ni kan ti ìyàwó gbé ọmọ lọ ọmọ yẹn yàgbẹ́ tí ó ń gbé lọ ìgbé ọmọ ọba kan sínú omi. omi tí ò ju bíi bóòlù ní kí àlọ́ àtìkò náà láti rí lábẹ́ abẹ́ àlọ́ra ṣẹlẹ̀ ọ̀pẹ́ mi ti bọ́ sílẹ̀ tó bá kéré tóbi yé bá kéré bá a ṣe ló kéré ọ̀nà kan fẹ́ dáa lè gbà sí mọ́tótó ẹ̀ náà lè dá omi lò torí pé ìsìlá mọ̀ fẹ́ ká fi lọ́sùn. bẹ́ẹ̀ kò sí ibo lọ abẹ́ ní pèmí àmì tómi tó wà bẹ́ẹ̀. omi kékeré tẹ̀sán sí òun àgbè àlọ́ ọ̀dà máa ń wọlé rọ̀ ńlá. tá a bá ti dábì pípọ̀ tó ti pọ̀ ìyẹn là ń pè nínú kàtàrà ó ti sọ orí ìtọ́mọ́ àlejò. tá a bá ti sẹ́nu tá a gbọ́ òun bẹ́ẹ̀ mẹ́ma àbí mú òun mọ́ àwòkọ́ rẹ̀ ọ̀dọ́ pé ẹ̀lú ìdákáwà mẹ́ nínú sílẹ̀ àti lábọ̀tì ìdáwó àbẹ́bí ìdàgbàdà kàlímọ́ òfò làtẹ̀ yìí. tóbi bá ti tó kú làtẹ̀ yìí ó ní yẹ rọ́tìlù ní mẹ́lú kú là níjọ́ náà rọ́tìlù tẹ̀ ń lò ní iraq kò ní wọ́n fi wà wọ́n gbà pé rọ́tìlù yìí mẹ́rin. báyìí kò kéré yọ àdìgbàgbọ́ yìí mẹ́jọ ìbí pé tó tóbi yìí mẹ́jọ tóbi bá ti tó báyìí láàyè àlejò ọ̀sùn lọ́sọ̀ bẹ́ẹ̀. ìjà bẹ́ẹ̀ la ètò mo wí àwọn ìyá ọ̀fẹ́ gbà tó tẹ̀ lọ má ti jà bẹ́ẹ̀ bí wà tẹ́ ẹ̀ gbà. olùtọ́mi bá ti fẹ́ kú làtẹ̀yìn láàyè ìṣẹ̀lẹ̀ àgbàkà. kò lè gbogbo kò lè tẹ̀gbẹ́ sára náà. tọ́ba wá ṣẹlẹ̀ tó jẹ́ kómi tá a fẹ́ lò wáyà ló kànjá ewúrẹ́ kànjá lù rẹ̀ tó bá jẹ́ ẹran tá a máa ń jẹ ni tàbá máa ń jẹ wúlẹ̀. bó ṣe ń bọ́ bẹ̀ náà láyọ́ àwọn àlùfáà gbà wípé pípọ̀ tó bí pípọ̀ ló kàdá yẹ kọ̀dọ̀ jẹ́ tó bá ti jẹ́ ẹran tá a máa ń jẹ ṣùgbọ́n bá bí yìí tá a jẹ bí ajá bí ẹlẹ́dẹ̀ lọ́ba kó rẹ̀ bó láti wá dé oníkàlọ́ wá lóru káfa gbogbo omi tí ń bẹnu kàtà àgbàdo kàtà kìtì bá ti kàtà yẹn pa ìyẹn ni wọ́n pè ní àtọ̀hárà ìnẹ́sẹ̀ ìnẹ́sẹ̀ gbogbo omi tí ń bẹ nínú kàtà yẹn àgbàdo tá a bá ti pàtọ́tọ́ kalẹ̀ tẹ̀wé ti kalẹ̀ náà lòmí ọmọ sùn òbí ti sún padà òtún ó ti fi tọ́lọ̀ àmọ́ kò ṣe àlùwàlá lọ. nígbà míì àmọ́ ń tẹ̀mọ́ tótó nítorí pásítọ̀ ti gbé wa báyìí. pẹ̀lú kíní kan tí wọ́n pè ní mọ́tì mọ́tì ò ní wípé káàní lórí. ẹgbẹ́ tí wà rárá wa tọ́jú pé nínú nínú kánú òun láti tẹ̀mọ́ tótó yẹn. òun ní gbogbo kẹta bá ń lò tọ́jú sọ́ọ̀tì bí irú kíní kìí irun bí àtiwájú ẹni tó sọ́ọ̀lù. bóyá àná bí sàlùwàlá àwa ìwé bọ́yọ́mọ ọkàn bẹ̀rù yé díẹ̀ ìlà ìsìnmọ́ ọmọràn yẹn káyọ̀tẹ̀ ọmọ wóoru tá a bá ti wò tá a lè dé kó sí kíni lọ́sẹ̀ bíi bẹ́ẹ̀ lọ lọ́sẹ̀ mọ́ nítorí torí wípé nǹkan báyìí sọ́ọ̀tù ni bí nǹkan ò lè ní wọ́nú rẹ̀ ẹnu tó wà sàlẹ̀ nǹkan náà ó lè tẹ̀sù bẹ́ẹ̀ náà nírin bẹ́ẹ̀ ní kíláàsì. àwọn àdìsí bẹ́ẹ̀ rẹ̀ bí mo mú sí láti ẹlẹ́wù lẹ́kùn náà bá ti lọ. ìlú ẹ̀ lè lọ́dún ojú eh, àwọn sàhálà tẹ́ bá wà lóko wọn. wọ́n fi dà sàgbéga ìdí ni wọ́n fi ṣe tí wọ́n bá fi bẹ́ẹ̀kẹ̀ rẹ̀ wọ́n fi bẹ́ẹ̀kẹ̀ rẹ̀ ẹ̀fẹ́ jọ wà bẹ́ẹ̀. wọ́n yẹ kẹ̀kẹ́ lọ jókòó lọ gbé omi kí wọ́n fi fọ́ ọ ìdá wọ́n mú dà yẹ wọ́n fi nu aṣọ èbìdì wọ́n fi nu wọ́n fi nu ẹ̀jẹ̀ yẹ lẹ́yìn ìyẹn bá ti kó wọ́n mú dà yẹ wọ́n fi wà ọ̀padà wọ́n fi kọ́rùn wọ́n sì fi yẹ. tọ́ba jẹ́ pé wọ́n fi nu ọ̀bá máa ní wọ́n ò ní í gbé kọ́rùn kí wọ́n fi kí torí wọ́n ti fi ẹ̀ ń sára láti fi kí ìyẹn ni wọ́n pè ní àtọ̀ ara bíi ìdánilẹ̀ òbí lọ ìwúlọ̀ rẹ̀ ìgbà míì a máa ń tèmọ́ tó tó pẹ̀lú kíní kan tí wọ́n pè ní tẹ́lifì àtọ̀hárá ní tẹ́lifì. tẹ́lifù òun ní káfí nǹkan lọ́lẹ̀. ẹ̀sìn tiwa ọ sọ fún wa ó ní káàdì fún ìyàwó dá wà lọ́rọ̀ ẹ̀yẹ yàtọ̀ sáwọn ìyàwó dá àti nàṣọ́ra. tiwa ní ká àdébìnrin sọ́dọ̀ fi yàrá ẹ máa fi bàtà yín tó. Òun tó fi ní ìsìnkáwó òfin bàtà kí mo má òun tó ní bàtà tó ṣe mọ́tàlásì wọ̀. Kéèyàn tó ti pa kó bàtà wọ ló mọ́tàlásì àpàlà pẹ̀lú gbogbo owó ká fi ṣùgbọ́n tó bá yá àtẹ́bí ilẹ̀ ilẹ̀ báyìí sẹ́wọ́n fi kírun. Ilẹ̀ ilẹ̀ kan báyìí. Mo lọ sí àbá kan bí Dubai ti mọ náwó sí. Òun tó lórí wípé ìrọ̀tẹ́ ìyá bá kí nínú mọ́tàlásì wà ní ọgbà pẹ̀lú bọ́sá bí etí ẹ̀ yẹ pẹ̀lú àtọ́wà ìlú kó kalẹ̀. ó ní torí pé ibi táwọn ti di bẹ́ẹ̀ ìgbà tí sọ fún pé nǹkan òye náà ó dà níbi ìlú náírà. sọ̀rọ̀ bá tọ́lá yọ ti di sáìtì ọ̀wá láti kó ẹ̀ ó tún sọ fún ató òun àdákàlà kò máa ń bẹ̀rẹ̀ àrùn. Òpó tí bẹ́ẹ̀ lórí ayé padà ẹ̀rù mọ́dà. Nígbà tí ìjọ tún ẹ máa bẹ̀ẹ́ máa lò. Níjọ́ táwọn sàábẹ́ tí wọ́n mú àtọ̀tún náà pé ta tí wọ́n bá fẹ́ kó nínú yìí lọ síbi tí ọ̀gbọ́n tó lọ mọ́tò rẹ̀ àtọ̀kùnrin padà bọ̀ bọ̀ bọ̀. torí wípé àwọn sàhábà lójú ayé wọn sàhẹ́bí wọn nítorí wọn ti sọ̀rọ̀ ẹsìn tí wọ́n kú ọlọ́run ní mọ́tà ìgbàgbọ́ àdìgbélé kan ẹ̀já ọlọ́ọ̀ka àdáálẹ̀ ọ̀dà kọ àkúrí ọ̀dà kọ ẹsìn ọ̀dà kọ bàkàtì ọlọ́run gbogbo tẹ̀ ẹ́ gbòòrò nígbà tó lọ́wọ́ wọ àwọn ìtẹ̀lé fún wa ọlọ́run níbi ọlọ́run ọ̀yá ìmọ̀ náà dàgbà. Èyí tó padà dáhùn kan ní ìlú yìí. Ní ìtọ́jú ìtọ́já dáhùn ọ̀rọ̀ afẹ́fẹ́ sí. Ọmọ àtọ́ fún mi pé sọ́mọ̀ lọ́dọ̀wọ̀ ṣèbọ́ náà lọ́dẹ̀ kì àmọ̀ yóò. Èèbó ló ṣe ọkọ̀ ọkọ̀ èyí sọ fún ọ pé títí mo ta ìlú ẹ̀ yóò tó. Àtọ́rẹ̀ wọ̀ súnlẹ̀ yìí súnlẹ̀ àjùlá. Ọlọ́run mẹ́ta ẹni tó lóun ṣe nǹkan èèbó tó sọ̀kọ̀ atọ́kọ̀ tó sọ tó ṣe ẹni tó ṣe ọ̀nà ọlọ́run ni adékọ́kọ̀ náà ta ló ṣe ọlọ́run ọlọ́run ọlọ́run ní gbọ́dọ̀ yẹ olúkú máa là dáadáa ibẹ̀ yóò sí ìrì tẹ́ẹ̀mà ìlọ́lọ́wọ́ ọ̀dà olóbi mọ́tò ibi mo ti lọ sí wípé anábìíní ká kírun pẹ̀lú bàtà mo sọ ní sẹ́lẹ̀ òbí kò ó fún bàtà àwọn oní kéwù sí.

bọ́wà tẹ́tẹ́ ìnáwó akéwìlú wà láti pèwé. ó ti dáàbì sọmọ tọ́tẹ́ pẹ̀lẹ́tẹ́ ilé ṣe wọ bàtà láì sọmọ. àlùfáà lọ sọ pé wọ́n wá rí káwọn ní bàtà tó ṣàgbọ́n bá yà wá. ló sì ká ọlọ́dọ̀ àkùbá wa. ìlà àbínà kéwì náà lè nà lè kọ́ àdúgbò. ìjọ tó ọlọ́run wí àkọ́kọ́ àdéhùn mọ̀sálẹ́ báwo. ìgbà náà ọba dàda oníṣẹ́bí ṣáàmù ma kọ́ bìlà náà ṣáàmù ṣáàmù sẹ̀gẹ̀dẹ̀ àwọn tó sáájú wa sẹ̀gẹ̀ àwa náà oníbẹ̀rẹ̀ lórí ẹ̀ lọ́gbà pé wọ́n fi kókó ìjà wípé ìdáàdà kò yọ̀hálẹ̀ kò ṣàhàdà tí ọba ti àwọn sáájú wa sẹ̀rí àwa ni sẹ̀rí àwọn sáájú kábọ́ bàtà ìlànà nígbà náà ti síyàwó níbi tọ́lọ́ òun fi òfin bọ́ bàtà tí ara wọn bá sí. wàhánà sọ́ra sọ́nù ìyá ẹ̀rọ mi bàtà. ẹ̀rọ mi bàtà bí o sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sọ̀rọ̀. bàbá mi lọ́wọ́ sọ̀rọ̀ ti ti Ìgbà tó tó bàtà tó

ọba ti kírun jìnnà ọkàn bọ́ bàtà lẹ̀ lórí o gbogbo àwọn sàhábà tí wọ́n tẹ̀lé àwọn náà bọ́ sí ayọ̀ ẹ̀kọ́ pọ̀ ọba àti tìlà tí wọ́n mẹ́kọ̀ọ́ gánú ó túmọ̀ sí pé amadu yẹ sí iṣẹ́ tí ìyá bá ti tí o tó nǹkan lórí ìrọ̀pọ̀ làwọn ẹ̀gbọ́n náà ti ti sẹ́wà òun ni wọ́n sọ fún wọ̀lúwọ́ tó gbàgbé tó bá tẹ̀ ti sápò lára rẹ̀ sẹ́ni ká bá sọ fún ọ pé o tún ṣiṣẹ́ lórí ìrùn rẹ̀ pàṣọ pé àná fi bọ́ bàtà lórí lórí àkọsílẹ̀. Iṣẹ́ tí ọ̀gá ti pọ̀ tó mọ́wọ́ ọ̀gá ti kú. Ó ní tó bá ṣe sọ fún ọ sọ fún wípé ẹni tó wà ní sáfù alákọ̀ọ́kọ́ sẹ́ni kan jáde sáfù ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ sẹ́ni kan wà lẹ́lẹ́ẹ̀kejì. Ìrẹsì tó wà lẹ́ẹ̀kejì ó ṣe kó gbé ẹsẹ̀ láti gbé ẹlẹ́ẹ̀kejì ó lọ sáfù alá tí ìwé báyìí kò bá jẹ́ iṣẹ́ kékeré ló ṣe tí o bá ti tọ̀ kọ̀ bá délé. ìgbà náà bí bọ́bà sálẹ̀ gbogbo àwọn sàhábà ní wọ́n kírun lẹ́yìn ẹ̀ káàkiri lẹ́yìn ẹ̀ bàtà rẹ̀ sọ̀rọ̀ ìgbà náà bí wàá sálámà kan ànábì wàá bí ẹlẹ́rì pé ra ètò kún tó xalú nà nàálà nígbà mò ń kírun mo rí tó xalú nà nàálà bẹ́ẹ̀ ìjọba ta ẹ̀yọba ta ń sọ̀rọ̀. àwọn náà ní ràìnáàkà àlẹ́yìnká nàlà. ìgbà táwọn náà rí ọsọ ọkọ tiẹ̀ làwọn náà kọ sí. gbogbo tó bá ti làwọn náà sì. àdébìlẹ́ mi gbọ́ sí mi nítorí pé jìbìlì wà bá mi o sọ fún mi pé bàtà tí mo bọ̀ yẹn kẹ́tẹ́kẹ́tẹ́ wà ló já nítorí gbogbo kẹ́ni bẹ́ẹ̀ ló lóye torí wípé kíní ẹ̀ lágbára ní òbí jẹ́ sí pé bí ọba ti pé lọ́sùn la inú àgbèsè ló àwẹ̀ là ń ṣe lè mí sí tá a ṣe prógáàmù tán bí ẹ wẹ́ ìdí ní kábọ́ọ̀nù lé kájẹun bọ́jà ìran àjò lọ papọ̀ tá a jẹ́ tán a sì lágbo àlàtẹ́lẹ̀ a lè máa ta yín bọ̀ wá wọn sáájú àmàlà lọ sí ọ̀gbà lùwà lájẹ́ àdábì jẹ ọ̀jẹ̀ kásìkù èjì kẹrin ó ti wọ́n gbé àlùwàlà wá ọkọ mi àlùwàlà ó ní mọ lálùwàlà ọkọ sórí ìró fún un fáwọn yìí. ẹnu bákàrẹ̀ àfikún ni wípé ó ní ìlànà láàmú ìdàtò àti tọ́wọ́ jẹ́ pé ẹran làkúndé lajẹ́. báyọ̀ ti bá jẹun kálùwàlà rẹ̀ ọ̀já kì í kálùwàlà rẹ̀ àfi tọ́ba jẹ́ ẹran làkúndé téèyàn bá jẹ wọ́n fi mọ́ nítorí nǹkan pa mọ́ wọ́n fi mọ́ nínú ọ̀sẹ̀ tó kù àfi tó bá jẹ́ ẹran ràkúnmí ìlọ́ tàlùwàlá mi ọba àlùwàlá mi. ìlọ́pàá náà tí wọ́n fi ní awọ rẹ̀ bẹ nínú ara bàtẹ́ kọ̀pọ̀. wọ́n làwọn náà fi bọ̀ oníta lọ́wọ́ sọ pé ìpè awọ ràkúnmí bẹ nínú bàtà tó dùn kàkẹ́ mi léwo ìtumọ̀ ìlú wípé kọ̀dọ̀ náà yẹn kọ́ wá dé mọ̀ ká dé lóṣèlú ara bàtà pé táwọn táwọn ràkúnmí ò sí ní bàtà yìí torí kọ̀ fẹ́ máa fi kírun fún àbá ti mà kódà tó bá wà bẹ́ẹ̀ tí wò ó ti mà ọ̀lẹ́. sẹ́wọ̀n wọ́n lè wà ń bi títa wọn kàbí náà nítorí táwọn lónìí pé ta bọ́ sọ fẹ́yìn. ó mọ̀ ní pé àyè máa wọn bọ́ bá wà bẹ́ẹ̀ kì í ṣe kí ni. àmọ́ ṣe máa tuntun bàtà pẹ̀lú káfíńkò ẹ̀jẹ̀ ló báyìí torí pé ara mi láti sọ ọ̀rọ̀ tí mo sọ pé mo bá ń sọ di kánọ sínú látọ̀ padà lọ́la àwọn àbá lọ àwọn tí mo kó kalẹ̀ kan fún ọ̀rọ̀ ọdún tó máa ń tó sí ìrìn ẹni mo ní mo ti sọ ọ̀rọ̀ tí ó gbà ní ẹ̀sìn fún wa àbí ọlọ́run máa tọrọ ẹ̀ bá ṣubọ̀ yìí ọlọ́run sí ní àgọ́ yìí ọbẹ̀ ṣe lílo lórí màá bá lọ́rùn ẹni tó bá ní sọ ọ̀nà jẹ́ ọ̀rọ̀ lọ́rùn kọ́ra wa náà ta gbọ́ sọ̀rọ̀ náà lọ́rùn kíkà. مبت الكويت بالعلم والإيمان له بل أنت باب لكل العارفين به أبشرت سنة لمقامات القلوب كذا حقا فأنت رشيد صاحب الإيمان